yàrá mélòó ló ní ẹ gbà. yàrá kan àbọ̀. yàrá kan tó wọ wíìlì. yéè ẹlẹ́dàá mi ooo. sẹ́mi jẹ́ gẹ́gẹ́ bí pọ́tẹ́bù tí mo pariwo wàhálà wàhálà wàhálà. bẹ́ẹ̀ bá wa sọ̀rọ̀ akẹ́ ẹ̀ fi ọwọ́ síbi tọwọ́ gbé. ẹ jẹ. àwọn ni yóò jẹ mọ̀ bórí rẹ̀ búrò kóòrùn rẹ̀ wò ó mọ bó ṣe ń rùn. they don dey talk say touch and follow dey. Chineke. Oògùn tí mo subscribe fún ọ tí mo ní ọmọ lọ sí pírígòdù mẹ́rin láàárọ̀ mẹ́rin lálẹ́ àti sípò apẹ̀kì kò mọ́ ọ lò kí ló wá fẹ́ forún bẹ̀. a ah, eléyìí pọ̀ o. ìtọ́ mágbàlagbà ńlá láti ń ṣẹ̀rù ibà ó ti yẹ kẹ́ ẹ mọ̀ pé ó ti fẹ́ mú kú lọ́wọ́ ni. àbí ikọ́ àkọ́ọ̀gbà ìta wọn ti ń kọrù wọn. ọ parẹ́ ọ parẹ́ bọ́lá kú gbogbo tí mo fẹ́ láyé yìí mo rí ìtìkọ́bìnrin ní nàìjíríà. olóògùn san àbọ̀dé karo white àlòkù ten prophet gbogbo abíyá yín ló ti bàjẹ́. àní wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ kọ́rọ́pọ̀ mi wọ́n sọ ọ́ di dáìsì ni wọ́n bẹ̀rẹ̀ sí ní jù síra wọn ẹlòmíì fi kọ́rọ́pọ̀ mi dá six five. ẹbí torí bó wà lọ́wọ́ ẹ̀ òun ṣe bó ṣe wù. ẹ ti gbọ́ra yín tẹ́ ẹ bá gbọ́ra yín wọn ò ní já gba rárá yín. collabo typhoid ni torí pé ó ti wọ̀ lára òun ló ṣe di collabo typhoid sí lára. nígbà tá a jọ jẹ adìyẹ tán ẹ wá sá lọ. adìyẹ rà náà wọ́n lè gbé tí èso òyìn àjẹgbé tó bá yẹ kó ojú òranù ló fi ń wà àwọn èso òranù o àkàbẹ́ lójú lásán ni o. ẹ bá ṣe mí lálejò èmi náà ṣe mí lálejò dídòsí àlòkù tí ìyún ọ̀sánwó rẹ̀ tán nínà ní ìfún ẹyọ kọ̀ọ̀kan lẹ́ẹ̀pin. ń ṣe wọ́n da sampúlì ẹyin lórí látàárọ̀. mo ṣe à ń sọ náà gbogbo orí mi ti fẹ́ kó bọ́ṣẹ̀ gbogbo mi ni mo ti lò tán. ó dà pé òun mọ gbọ́kàn mi ní ìlú yìí kò pọ̀ létí àbí èmi sùn bá jẹ̀gbọ̀n mo gbára mi kìkì jẹ̀gbọ̀n tí n bá sùn ìjẹ̀gbọ̀n ni bí mo jí ìjẹ̀gbọ̀n ni bí mo rìn lọ ìjẹ̀gbọ̀n bí mo ń jẹun ìjẹ̀gbọ̀n bí mo mu ìjẹ̀gbọ̀n ìjẹ̀gbọ̀n máa fi ọlọ́sìn. kí lọ́nà wá gbà. ẹ̀tọ́ mi ni. kí lẹ̀tọ́ rẹ. àdéhùn tí baálé àná tó ṣe fún bàá mi mm-hmm. wọ́n ń ṣe láti èyí alátẹ̀síwá ẹ̀yin ò tí ì fún mi ti yìn. Ah, ah, bẹ́ẹ̀ wá gbà mí ni ọmọ gan ọmọ gan ọmọ fẹ́ni wọn rà o ah, bí yẹ̀wò ọba yóni ni àyè gànàkì rẹ̀ sí ọ̀yọ́ báyẹn lẹ́rù ni irú àràdà wọn gbogbo eléyìí náà bàbá rẹ tó wà lọ́run tọ́ba ẹ pé kò tí kú tí n wà lórí ìkun bàbá mi àyín bàbá rẹ ò bá ń sọ̀rọ̀ bó ti sọ̀rọ̀ eh, èmi ni wọ́n sọ fún pé tí àwọn tí àwọn bàbá yín ọgọ̀ pọ̀ wo àwòrán mi kọ àwòrán ti bẹ́ẹ̀ lé yín o kó o tó ọmọ bó ti bá ń sọ̀rọ̀ eh, ìyá rẹ nu ìyá rẹ ò gbà ń tọ̀ ìyá rẹ ti ń bẹ́ẹ̀ mọ̀ sọ. ìyá mi. bẹ́ẹ̀ ni ta ọ̀dẹ̀nulẹ̀ bíi bíi ìgò àwọn àwọn tí ń rọ omi àwọn mùsùlùmí sí eré ẹ burú ndan irú àdàdà wo lè ná èmi ni wọ́n bá sọ̀rọ̀ lọ ń yanu pàgà bíi tàkútì ẹlẹ́mù lọ ń bá sọ̀rọ̀ báwọn jẹ́ sọ kíní kan fún ọ ó ṣe fi kọjá pọ́n bàbá mi kí wọ́n tó gbèsè wọ́n ṣe nǹkan kan fún ọ̀ràn yín lọ wá ọkọ àti àdámi ó ti dáa kọ́ lọ mẹ́gàn èyí tí lù sí yín wọ́n tó gbogbo tẹ́ ẹ ti jẹ́ lára àlù ó tó báwọn ní àsìkò tèmi yìí tí n bá rí ọláàfin ajẹ́pẹ́ bóyá ọwọ́ bá wa ṣe àjọ̀dún tá à ń ṣàjọ̀dún ọdún ni ṣùgbọ́n pé òun retí òun retí ìsákọ́lẹ̀ kan. balẹ̀ tí mo ti mọ́ kọ́kàn yìí láti fi roko ilẹ̀ ti ta sí. ẹ ẹ ti bí ọdún bayé rẹ jẹ. ẹ ẹ bára lẹ kẹ má lọ jẹlẹ o. àwọn bàbá rẹ yóò jẹlẹ ìyá rẹ yóò jẹlẹ ní abẹ́ ìwà àgbà mi ni ṣé abọ́ àkọ́ ṣe lè pé o sì kankan wò àbí èdè fẹ́ mú ọ ni. wọ́n gbọ́ dáadáa tọ́ ọ bá tún wọnú àfihàn ajẹ́ pé bóyá à ń ṣàjọ̀dún ọwọ́ ni tọ́wọ́ ẹ pé lórí pé à ń gbàsákọ́lẹ̀ à ń gba nǹkan ìṣúra káàdì ilé máa fi kún ayé ara ẹni ni gbàgbé ẹ̀ kése níjọba tèmi. balẹ̀ ọ̀rọ̀ tó ṣojú ìlú kò farasin mọ́ a jẹ́ pé ẹ ṣoṣo nu. ẹ sì rí ṣoṣo. wọ́n náà yín ta ni ṣoṣo ta ni ń jẹ́ ṣoṣo ah, ah, ojú náà lè wùrà ń hurun ni wo ohun tó bá fẹ́ dẹ́wò jẹ́ rí wọn náà mọ̀ wípé ntẹ́gbà fi ń jẹ̀kọ́ abẹ́wé lọ́wọ́ ìrìnsọ jù bẹ́ẹ̀ lọ fún ọ. ẹ gbọ́ ẹ gbójú yín sọ̀hún. bẹ́ẹ̀ ni ẹ ti tọ́ka nírùmọ̀lẹ̀ dandan ní kẹ́ẹ̀rí jọ̀ọ́ká o ẹ ti tẹjọ nírùmọ̀lẹ̀ dandan ní kẹ́ẹ̀rí jọ̀ọ́jú afàyàfà ẹ ti sọ̀kò sórùlé ẹ gbóhùn onílé. àkọ́. ajá yìí ti tẹnu bẹ̀gún ikọ́ sọ lẹ́nu ẹ̀. àkọ́ àbí méjì ọ̀nà ni àbí méjì ọwọ́ náà lọ́yẹ̀. ewọ kí lè ṣe tí n bá mú yín sọ́wọ́ ẹ̀jẹ̀ yín ó gbẹ. àkọ́ ntàgbà fi ń jẹ̀fọ́ abẹ́ ewé lọ́wọ́ o. tí n bá wá tí ewé. fọ́nẹ̀ fọ́nẹ̀. ó dà náà. a ah! abẹ́ ìwà gbà mí ni aborí ọmọ yóò pé ni. lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́

ta fẹ́ gbé wá. q dot alágbe ni. q dot. alágbe. èyí ò pé lè tó bá wọn. Ah, ó lè jù bẹ́ẹ̀ lọ eh. àmọ́ ẹ̀rù tí wọ́n ń bà wá lápá kan. lápá àbò. Ah, ọ̀rọ̀ arínájà ni kó má lọ jẹ́ pé ìgbà tí q dot bá ti ń kọrin tá a ti ń da sí a tẹ́lẹ̀ ti wọra tán lárínájà máa gbèsè ẹ̀ dé. Hmm. ọ̀rẹ́ mi bó o lọ̀rọ̀ àárín náà jà ṣe wá jọmọ ti pé wọ́n sìn kan láàrin ìlú tá bí bàbá rẹ̀ tó ń tẹ́rù rẹ̀ fi ń báyìí. Ah, ah. ṣé òun ṣeré ni ṣé fẹ́ sọ fún mi pé òun mọ gbogbo ìtútà àrínájà máa ń pa nílùú ni. dákun kí ni sí. àrínájà ah! ò mọ nǹkan tó ń ṣe ẹ́ oyún inú gan mọ nǹkan tárínájà ń ṣe ṣé àrínájà tó jẹ́ pé ó máa máa lọ jí oúnjẹ olóúnjẹ gbé a fi agídí a fi gbowó lọ́wọ́ àwọn èèyàn tó bá ráwọn ìjọ nílùú a fipá bá lájọṣepọ̀ ṣé yẹn ló mọ̀ àbó o fẹ́ sọ pé o gbọ́. bá mi ò gbọ́ gbogbo ohun tí ń ṣe yìí ká ní pé bá mi gbọ́ ni táwọn bí bàbá rẹ̀ nígbà tí ò ya wèrè kò sí dágbà láti wa o kò já mọ tí ń ṣẹlẹ̀ láàrin ìlú. kí ni tata ń jẹun tájà ń jùrù. baálé ò sì gbọ́ ogun nǹkan táyé náà jà ń ṣe. wọn ò bí re. tó ń fipá báyọ̀ lò pọ̀ tó ń gba owó tó ń dọjà rú tó ń fi àwọn obìnrin làkàlàkà ó dìgbà tá yín náà bá tó ṣe dágbàlá yín kẹ tó wá wọ̀rọ̀ kọ́ fi ṣàdá gbogbo àwọn ọmọ olúlu ẹrú ni wá káyún náà jàṣẹ wá bó bá ṣe wù. ọ̀rẹ́ mi sọ bẹ́ẹ̀ hùn ẹ ṣe wá jẹrú a níwọ̀n ìtì bí bàbá rẹ̀ rẹ̀ sọ wá rí sọ́rọ́ ọjọ́ tá à ń sọ yìí ìwà délé sọ fún bàbá mi tó bá bù pọ̀nrípọ̀nrí yàrá yà rẹ̀ dá kó dọ̀wọ́ ó máa ti ń fi yọ sí i. kíni. arínájà tó jẹ́ wípé ó sọ nílùú ní pé baálé ò lè fọwọ́ padà òun lójú. bá a tèmi. bẹ́ẹ̀ baálé tèmi. Uh ká dà fún bàbá rẹ̀ a ní ká tún dà fún ìyálàyà rẹ̀ sọ́ọ́rí ọtí gbèsè rán mi bá mi ò mọ nǹkan kan láti jọ ìwà délé sọ fún bá mi. mo ti gbọ́ gbogbo àwọn èèyàn gan ti mọ̀ pé baálẹ̀ ti fọ́ fárínájà ni. baálẹ̀ fọ́ fárínájà mo sọ báwọn ọ̀rẹ́ mi mo sọ yìí láìkẹ́ o ah, irú kí wọ́n nu àrínájà eh, lẹ́gbẹ̀ẹ́ bàbá mi sínsìn wí ni ẹ gbọ́ o. ẹyin náà ẹyin náà ọmọ bá kẹ́ ẹ kú ẹ dá fún yín ẹ ṣe é rí ẹ bọ́tà ẹ bọ́tà tẹ̀ ń bọ̀. kò ní dáa fún gbogbo yín atọ́pọ̀ àtijọ́ yín. gbogbo yín là á kó lẹ́rú ẹ̀yin wèrè dédé. ẹ mẹ́ni àkó. Hmm. ẹ mẹ́ni àkó ẹgbẹ́ hmm. àrínájà níṣẹ́ àrínájà hmm. bí òrùn. àrínáyọrọ arẹ́tùyọ̀gùn ọkùnrin gbàgbọ́rọ̀ tí ń gbẹ́rù gbọ́sọ̀rọ̀ àjẹ̀dọ̀ èèyàn tí ń gbẹ́rù gbẹ́jalè nígboro ó ṣáà bẹ́ẹ̀ni sí fire fight Oko okoko mẹ kí ọmọ ajimu tábà o bẹ́ẹ̀ni èmi adínàjọrọ adátù yóò dùn iná ni mí wọ́n mojú ẹnikẹ́ni ọ̀gbàrá ni mí wọ́n mojú òmùwẹ̀ abẹ́fẹ́ ni mí Mo mojú kíkíkínú tó bẹ́ẹ̀ kù bá ń dún abìlà bọ́ọ̀là hmm. lóko rídà o. Hmm lukori da o lukori da o bolórí mo rí atọ́rí jẹ́ kọ́lọ́nà mọ̀nà atọ́nu ẹ̀ ẹnu labẹ́rẹ́ fi ń taṣọ ṣe mm. ẹnu láti yẹ fi ń fẹ́yìn ẹ̀ mọ́dọ̀ ti lẹ́tọ̀nà la fi ń jolókì ẹ làrọ̀ wá ẹ làrọ̀ wá ẹni tí ò bá mọ̀ mí ẹ mọ́ ta ká wá wò mí mo tún dé o tẹ́ ẹ bá tó bẹ́ẹ̀ bó dé. ọ̀ bí jẹ́ àwọn eré ẹ làrọ̀ wá. Mm abániwọ́wọ́ lórúkọ tá a pè bá ọ̀dádá tí ń darí ìlú wa lórúkọ tá a pè jù ọ̀dàrà ajẹrẹ àfojúfòfòfò lórúkọ tá a pè ìyàmí ọlọ́kọ dẹ arọ tí ń tẹ̀ka òjé wọ̀lú òun lórúkọ tá a pè wo òrìṣà ńlá ẹ̀yin mẹ́rẹ̀ẹ̀rin lẹ kọ́ mi ní pálẹ̀ tẹ̀mí lójú rẹ làmí lórí ẹni ọjọ́ kọjọ́ tọ̀rọ̀ bá ti rú mi lójú tí n bá nílò yẹn ní kí n pè yẹn lẹ́ẹ̀kẹ́ mi nítorí ìṣọ̀bọ̀ òun ní májúra wá pàjọ tiẹ̀ dá abiyamọ kì í gbẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ mọ́ta ti wẹrẹ iná mi ooo.

ẹ̀yin olóye ó dàbí bọ́rọ̀ tí mò ń sọ ò tí ì yé yín dáadáa a ní arínájà ó sọ ó ti sọ wípé káwọn òun má rí àwọn èèyàn kọ̀ọ̀kan lọ́jà mọ́ ee báwo ni ètò ọrọ̀ ajé wa bọ́ọ̀lù ṣe fẹ́ lọ sókè o. ẹ ẹ ẹ kára olè o kára olè o ìyálòde àlàyé tí ẹ ń ṣe fún wa yìí kò yé mi dáadáa o ẹ dákun nígbà tí ọkọ ìlú wà lórí ìjókòó tí baálẹ̀ wà láàrin ìlú ẹ dákun ṣé arínájà tún lẹ́nu láti pàṣẹ pé kí ọjà ó má wáyé mọ́ ni àbí bó torí kò yé mi ni. Ah, ah, ah, ṣó dìgbà tó bá tí arínájà bá lu aago káàkiri gbogbo òlu wípé ẹ má nàjà o ká tó mọ̀ pé ó sọ ká má nàjà nígbà tí arínájà ti rán ọmọ ogun ẹ̀ lọ sọ́jà pé kó máa da ọjà láàmú ọ̀nà ọgbà wo ni o ti wá pàṣẹ. <laughs> ẹ wo ẹ já mójútó. ọkọ lù. Mm-hmm. ọ̀rọ̀ tí ìyálóde sọ ọ̀rọ̀ wà ń bẹ o ah. tó bá jẹ́ bí ìyálóde ṣe sọ ìgangan gẹ́lẹ́ bẹ́ẹ̀ ló ṣe rí ah. kárọ̀lẹ̀ èmi ò bá dá lábàá kí gbogbo aráàlú àtàwọn ọ̀dọ́ọ̀lù kọ́ lọ sí bá àrínájà nínú igbó tó wà kọ́ lọ bá níbùbá ah, torí ó ń bọ̀ ń bọ̀ àwọn là ń dẹ́ẹ̀dẹ́ o. ẹ ṣeun ẹ̀yin ìlú mòye gbogbo àwọn àmọ̀ràn tẹ́ mú ẹ̀ kó ṣèǹtì ọ̀dà ń bẹ̀ kó ṣèǹtò ṣe yọ̀ sọnù ọmọ àrínájà tá à ń pariwo yìí kèsì pẹ́ẹ́nì kankan ló wá tì mú lọ́rùn owó báyìí àmọ́ síbẹ̀síbẹ̀ abẹ́rẹ́ tó bá lókun di kèé sọnù ẹ ṣe yá àtọpa abẹ́rẹ́ ọ̀hún wò ẹ jẹ́ nígbà tó yẹ pé ó níyà láyé kájẹ fún bàbá rẹ̀ ò sí mọ́ ìyá rẹ̀ ń bẹ ń bẹ àgbàlagbà náà lù sí ni kò sì ní fẹ́ kí ìlú ó bàjẹ́ torí onílù èfẹ́ ó tú èmi ìbá pé kí olóyè ọ̀tún lórúkọ gbogbo olùkọ́ lọ́ba ni yọjú sí ìyá rẹ̀ kó sọ fún pé gbogbo ń tà ń gbọ́ pọ̀ ọmọ rẹ̀ yìí àwọn ò o àmọ́ tó bẹ pé bẹ́ẹ̀ lọ bá rí kí wọ́n fowó ọmọ mọ́ létí torí pé wọ́n ní àìmọ́kọ alájà kápájà rẹ̀ jẹ́ àmọ́ èyí tí ajá náà bá wùwà bí ẹni tí wọ́n yẹ wọ́n yìnbọn sí kó sọ fún kó kó kó pe ọmọ rẹ̀ kó kìlọ̀ fún dáadáa ibi tí bá ti gbọ́ kó gbọ́ràn gbogbo ètí ẹ̀ ń wí sí pé ń dà lúró ń ṣe kíní kan ń ṣe kíní kan yìí ìlú lágbára ju gbogbo ẹnikẹ́ni lọ kò jù bẹ́ẹ̀ lọ. ọkọ lu hmm? ọkọ lu hmm? èmi ti gbọ́ nǹkan tẹ̀ sọ o àmọ́ omi gbóná kò gbọ́dọ̀ pẹ́ lẹ́nu o bẹ́ẹ̀ni ọwọ́ ò gbọ́dọ̀ pẹ́ ní sáà kéèké kiri kọ́mọ kọ́bọ́ ni o torí pé ẹ̀rí nǹkan tí mò rí ni o torí pé ẹ̀mọ nǹkan tí mo, ń mọ tí mò ń mọ ni o. ìyálòde ẹ̀dàkùn mm. ṣé bẹ́ẹ̀ gbọ́ngbà tí ọkọ ìlú ní àwòrán mi kí n lọ bá ìyá àrínájà ṣé kí ilẹ̀ tó fẹ́. ọ̀tún ah. kò lè yé ẹ̀ èmi ló yé ah. mo dẹ̀ mọ nǹkan tí mò ń sọ káàró lè mọ mọ nǹkan tí mò ń sọ o mọ mọ nǹkan tí mò ń sọ o ẹ jẹ́ ká ètè ṣe kíákíá o. ó yí àwa náà tó ń san fún wo ìyálóde àṣẹ Òdùmarè ó ntí àgbàlagbà ń wò lọ́ọ̀kan báyìí tọ́mọ eke ba gun àjà mẹ́wàá kò lè rí pẹ̀lẹ́pẹ̀lẹ́ lẹ́yìn sí pàmùkùrù pẹ̀lẹ́ awùwà lè mọ́kọ alájáká pàjá rẹ̀ hmm. gbogbo wa la mọ́rú ipa tí bàbá ọmọ yìí náà kóńgò wà láyé àmọ́ níbi tí èèyàn fi ọwọ́ fọ aṣọ lé kí o na sùúrù wa ká pé káwọn náà ká tètè pé kan òrókò ni tó bá dàgbà tá a pa ni mọ́ kan. ẹ kó àgbà balẹ̀. ọ̀rọ̀ àkàn ó sú mi ọ̀rọ̀ àkàn ó sú mi agbára mi ò ká mọ́. èyí ohun arínájà ẹ mọ̀ pé ṣé ẹ mọ̀ pé òun ni wọ́n ń pè lárínájà ẹ mọ̀ bẹ́ẹ̀. àwọn ṣe ní mọ̀ pé òun ló ń járínájà mọ́ mọ́ gbàtẹ́ wá lọ́rọ̀ rẹ̀ sún yín ni mo fi fẹ́ wò pé bí ibo ó sún mi ṣé bó ṣe ń ṣe kiri ṣé bí èèyàn ọmọ gidi tó ti léèrè wá ṣé bó ṣe ń ṣe nìyẹn ògbọ́n ló máa lọ dáyàn lójú ọ̀nà tó máa gbẹrù lórí ẹ̀ bẹ́ẹ̀ ni tó máa káwọn ọmọ ọlọ́mọ sábẹ́ igi tó máa bá wọn fipá lò tipátipá tó ń jà káàkiri bí ìjà kiri àmọ̀kẹ́. ṣé pé ọmọ tẹ́ ẹ ló ń jalè. ọmọ ẹ̀gbọ́n yín ni. gbẹ̀yìn lẹ bí ọmọ yín ló ń jalè. ẹ̀jẹ̀ yín ni ọmọ ẹ̀gbọ́n yín ni. àrínájà ṣé pé tí gbogbo àwọn èèyàn ń pariwo káàkiri nínú ìlú tí wọ́n ń wọ ẹni tó ń gbẹrù lórí wọn bí wọ́n ti ń fẹ̀pẹ̀ wá kiri ni wọ́n ń fòògùn wá káàkiri ṣé pọ̀ ọmọ yín ló ń jalè. ẹ ẹ mọ̀ ipò ọmọ ẹ̀gbọ́n yín ni. Ah! ìmọ̀rí wo. ẹ wo ṣe rí ìtẹ̀ ìwí ẹjọ́ torí ọlọ́run èmi fúnra mi mo ti sá eré níbi tí abiyamọ ń sá eré dé mo lọ lé aláwo mo lọ lé eh. oníṣègùn eh. mo lọ lé àáfà eh. pàbó ló já sí o. ẹ ń tanra yín ìgbà tó bẹ̀rẹ̀ tó já ta àkọ́kọ́ tó já tẹ̀ kejì kí lórí tẹ̀ ràn ní sí wa. èmi ò mọ̀ pé yóò dé báyìí. ẹ ò mọ̀ pé yóò dé báyìí. nígbà tó kó ṣe ta àkọ́kọ́ aníkábáwí ó ṣe ti kejì aníkábáwí ń bọ̀ wá délé ìkẹta ìkẹrin ìkarùn ìkẹfà ìkeje ìkẹjọ ìkẹsàn ìkẹwàá. ó wá dorí ìkẹwàá lẹsẹ̀ ẹ̀rọ ni sí wa ṣé tẹ èèyàn bá jalè lẹ́ẹ̀kan wọn ò lè ti torí ẹ̀sùn kí wọ́n pa. nígbà wọn ò sì pa. tàkọ́kọ́ wùn yín ẹ gbé mọ́ra tẹ̀kejì wùn mí ẹ pàjẹ́ mọ́ra tẹ̀kẹta wùn yín ẹ fi sara rin dín ó wá dorí ẹlẹ́ẹ̀kẹwàá ẹ̀sẹ̀ pariwo jáde ó yẹ kó ti kólé yín ta. kí sòbíà tó dégbò ah! olùkọ́bẹ mò ń ké sí yìí o torí kò sí bá a ṣe lè pérí ajá tá a ní pérí ìkòkò tá a fi ṣe o àbúrò bàbá ẹ̀ lẹ́jẹ́ o. wọ́n máa ń fèpè ìwọ ọmọ yín káàkiri mọ́ ni àwọn kan máa ti gbìyànjú tí wọ́n fìbọn wá káàkiri mí mọ́ ọmọ mọ́ yín mọ̀ ló ń jalè ibo ló wà ó ń dà mo fẹ́ mọ tó rí lọ́bẹ̀ tó fi wà aró ọwọ́ tó mú tó fi ń jalè káàkiri mo fẹ́ mọ. tẹ bá tiẹ̀ bá rí tẹ bá ń bí léèrè ó wà nítòsí ó wà nù ugbó kan báyìí tó wọn àtàwọn ẹ̀mẹ̀wá ẹ̀ tán jọ wà bẹ́ẹ̀. ẹ mọ inú ugbó tó tún jókòó sí. ẹ bí. òun àtàwọn èèyàn ẹ tún mọ bẹ ẹ tún mọ lọ ń gbóúnjẹ fún wọn bẹ. kí ni mo wáá fẹ́ ṣe ti ṣe ń pa ni. ṣe ń pa ni. wọ́n ń gbìmọ̀ràn pọ̀ lórí bí wọ́n ó tún ṣe lọ jalè ẹ tó dáná oúnjẹ ẹ bù gàrí ń bí ẹ tún gbé lọ bẹ̀ àbí lọ́mọ yín tí wọ́n ń fóògùn wá káàkiri wọn ò ní pẹ́ pọ́ ọmọ òun dànù o wọn ò ní pẹ́ pàdánù pẹ̀lú gbogbo tí mò ń gbọ́. àbọ̀kọ mi ní kí ni. ẹ má ṣe bẹ́ẹ̀ bí ibo. ibo mo ẹ̀gbọ́n yín ni ẹ jẹ́ àjọ pàwọ́pọ̀ ká bá wí. ṣé kò sáwọn tí wọ́n gbófinró náà lù kò sáwọn tí wọ́n mú gútòfin inú òòlù tẹ́ ẹ lè lọ sọ fúngbà tó ti jata kọ́kọ́ jata kejì jata kẹta. bí wọ́n bá wá pa nǹkan ah! ẹni kí ni ah, ọmọ tó ń jalè tó ń bójú yín jẹ́ káàkiri ibo ló wà mo ibo ló ewu bàbá ọkọ mi. inú gbogbo. bẹ́ẹ̀ ṣe ń béèrè yìí kó má lọ jẹ́ wípé ẹ̀yin náà lè máa lọ tún ṣe kinní. mo kọ́kọ́ fẹ́ bí léèrè ń torí lọ́bẹ̀ náà ni ibo ló wà inú gbogbo ni. inú gbó níbi níbi apá bí níbi ọ̀nà odò. níbi ọ̀nà odò ṣé ti bàbá ti jà ni. bẹ́ẹ̀ ni. ọlọ́kùn bàbá ti jà ni. bẹ́ẹ̀ ni. ṣé bẹ́ẹ̀ ni kò sí wàhálà. ẹ gbọ́ ẹ gbọ́ ẹ farabalẹ̀. ẹ dúró Dangote síbulẹ̀ ṣé ìṣèpọ̀dọ̀ àwọn agbófinró lẹ̀ ń lọ. ní kíni ṣé wọn wà jẹ́ kọ́ ọmọ yín ba yé mi jẹ́ bí ó ń bo orúkọ mi ti dénú ìlú yìí ọmọ yín ń jalè ẹ́ tó bá pèrè ìkòkò ṣé wọn ò ní pèrè nǹkan ẹ ṣe àmọ́ ti gbọ́. ṣé kìí ṣe fọ́dọ̀ àwọn ibẹ̀lẹ̀ ń lọ. lọ́dọ̀ sí wa. ẹ má lọ ọ̀dọ̀ àwọn agbófinró bàbá ọkọ mi ẹ ṣàánú mi ẹ ṣàánú mi. jalè fẹ́ kọ̀ bí mo dé kùtùkùtù bí ẹjí òwúrọ̀ mo dé wàràwàrà bí ẹjí ìyálẹ̀ta ewé etí ló ní ẹtú mi ṣe o ìfà ló ní kẹfà mi mọ́ra o bóbìnrin bá fojú kèé là á fún láṣọ àfi kì í wọjà ìwò bá lágẹmọ bá yọ ságbó agẹmọ adòrìṣà péwò mo dòrìṣà péwò lẹ́ni o tẹrútọmọ ẹ wá fọwọ́ péwò mi tọ́ bá ti jòyè ẹ wá fọlá péwò mi gbogbo ìlú ẹ wá fọwọ́ péwò mi. ó ṣà hmm, kàkà kí èèyàn ti ń gbénú gbẹlẹ jalè kúlúkúlú ká mi o. ó wọ ní yànyànyàn bíi gbọ́ buni jẹ ni ò lè buni jẹ. ajá fún ayé nọ́jà tó ń lọ tó ń kọ́ àkàlà agúnmọ́jà tàtàrẹ kọ lánàá ó kọ́lé kọ lónìí wọ́n yẹ tó ń sà ní. o kẹ́ẹ̀pẹ́ o hmm. mo ti wòye inú àbá ò pé bíbá yìí ni. ẹ wá. ọ lè rí mi ibi tí n bá ti sí o lè rí mi bẹ́ẹ̀. olúwa mi owó ni jẹ́ tún jẹ́ tún jẹ. ẹbọ ni mò ń wọ̀ ẹbọ jẹ ni. bàbá ń wọ̀ ẹbọ jẹ. ẹbọ. bẹ́ẹ̀ ni. ẹ jẹ́ kí mi náà bá yín fọwọ́. ẹ wọ̀ ọjà wèrè ni èdè e. ń dìyọ́ ni ṣé tó bá ń dìyọ́ ló yẹ kó máa di gúnrìn tí n bá dojú ọ̀nà lẹ̀ tí mo sì tún lànà abẹ ṣó yẹ ká fojú ọ̀nà lẹ̀ kẹ́ ẹ máa tabẹ abẹ́ òbẹ̀ yín bẹ́kẹ̀bẹ̀kẹ̀ ẹ̀ ń bẹ́ o ẹ̀ ń bẹ́ ṣá ó jẹ́ farabalẹ̀ kó o má lọ jẹlẹ̀ o ò gbọ́dọ̀ tọwọ́ mi léyìí. ẹ olúwa mi tí mi náà bá fẹnu ba kínní kò sí nǹkan tó fi ń ṣèyàn ah. ṣé rí àjọjẹ òdùn béèyàn kan ò bá ní ẹ jẹ àjọjẹ. <laughs> wò mí oko kì í jẹ́ ju bàbá àtọmọ kó má làálàá kì í ṣe irú ẹbọ ìlàjọ máa wọ́ọ̀mù jẹ ìwọ náà lọ gbẹ́bọ tiẹ̀ ni èyí tó bá tọ́ sí ẹ lórí ta mẹ́ta lọ́rọ̀ ìgbé tiẹ̀ wá ti ń bẹ́ẹ̀ ṣọ̀wọ́n kankan sí kí wọn náà wú ọ̀mù ẹ̀ tó rẹ́ lè mo kó lórí ta mẹ́ta àgbàǹsálá hmm, tí ń dààmú onílé tí ń dààmú àlejò mo ti gbé kí n tó gbé dábẹ́tẹ̀ ẹbọ ti tútù hmm. ṣé wàá máa jẹbọ tútù ni kódà mo jẹ ní kí n wọ ọmọ ẹbọ jẹ o ṣẹ̀ṣẹ̀ wà ń bẹ. pé kí n bọ síwájú kí n wẹbọ tèmi hmm. kí n wá gbé wá. dúró bójúbójú kí nìkan ti máa ń ọ náà kí ó jẹ́ pé gbogbo nǹkan tí a rí náà jàbá ṣe nìwọ náà wọ́n fẹ́ ṣe ìwọ náà fẹ́ wọ ọmọ ẹbọ jẹ tó rò pé yẹn lásán ló ń wọ́ ọmọ ẹ̀bọ jẹ ni bọ́ ọ bá wọ́ ọmọ ẹ̀bọ jẹ wò ó kọ́lọ́jọ́ lè gbọ̀nà fún rẹ kọjá yóò mọ tán lọ́nà fún tọ́nà fún rẹ ó mọ̀ ṣe fáàfò ni tó rò pé yẹn lásán ni adídẹ́gbà ni. ọ̀rẹ́ ọmọ ẹrú ọmọ ẹrú ṣó èrè ò burú. mi ò mọ tó rí o ṣáyé o. àmì ò mọ nǹkan tó rí. èdè tí ń díẹ̀. ẹ ẹ jẹ́ mọ nǹkan tó ń ṣe. ó ṣà. <laughs> olúwa mi o. ohun tí òye yín ni wípé ẹbọ jíjẹ kì í pagún òkú jíjẹ kì í pàkàlà èyí tèmi ń ṣe kò lè ṣe mí bákan bẹ́ẹ̀ ni wọ́n dòye kápá apá àwọn òkápá wọ́n dòye kóṣe apá àwọn òkóṣe wọ́n dòye kákàǹgà kàǹgà ò ṣe é bínú kó sí iná tá a bá dáfẹ́ yẹgúnnugún ẹyẹ míì ni wọ́n fi ń sun ó dolúkọ̀ kìtìbó ó dolúkọ̀ kìtìbó bókun bá ti kúnlé ayé ẹgbẹ́ ayé wọn sì dọ̀ kìtìbó <laughs> ẹ̀yin náà lọ rí gbẹ́bọ yín wá bẹ́ẹ̀ wọ́n mọ̀ ẹ́ olúwa mi ẹ̀rọ ọmọ irú ọmọ irú olúwa mi. orí ń tẹnu fún orí ń tẹnu fún ẹfọ àpòkò kò jà ẹfọ àpòkò kò jà tó bá pẹ́ títí eruku rẹ ní àpò tẹfọ mọ́lẹ̀. <laughs> àrínájà ẹni bá ní kò ní yẹ ọ kò lè dáa fún ẹni bá ní ló ò ní rí bá ti ṣe kò lè dáa fún ẹ̀yin ọmọ yìí orí yín ó kàn ké o kò ní bàjẹ́ fún yín o mò ń kí ọ wèrè dáhùn wèrè yóò sàmì. làgìdì. o làgìdì ah. kí ló fà á. ogun ni <laughs> àwọn oògùn lẹ wò yìí. oògùn ni wọn dánwò kí n tó lọ. ẹ má <laughs> gbìyànjú o wọn dánwò kí n tó lọ. gbogbo olú yìí ló nífẹ̀ẹ́ rẹ̀ èmi ló lórí ẹni tó kọ́kọ́ nífẹ̀ẹ́ rẹ̀ jù. ẹ ṣé mo dúpẹ́ ọ̀já tẹ wá fi ń pọ̀n mí ò ní bọ́. àmì èèyàn kan wà nínú ìlú yìí tí ò nífẹ̀ẹ́ rẹ̀ bá a ṣépè fẹ́nu èpè kan ṣó bá a ṣẹ́ fún ẹni tí ò nífẹ̀ẹ́. ẹnikẹ́ni tí ò bá nífẹ̀ẹ́ mi nínú ìlú yìí onítọ̀hún ó fi lélẹ̀ yóò sì gboko lọ. ìyá rẹ ni o ìyá ẹ̀ kí ló tẹ wá jẹ́ kí n ṣépè fún ìyá mi. ìyá tó bí ẹni yìí wo náà ò béèrè ẹni tí mo ní o ṣépè fún. èmi ti gbọ́kànlé yín iṣẹ́ ẹ lè dà mí ni. ìyá rẹ ò nífẹ̀ẹ́ rẹ. torí kí ni ìyá mi ò ṣe ní nífẹ̀ẹ́ mi ṣé wọn hùwà tó dáa ni. ìwà tó dáa ló ń wù. àbí. bó o ti ń jalè káàkiri kò wá dùn mọ́ ìyá rẹ nú bó ṣe dùn mẹ́mẹ́nu ó ní ìyá rẹ wá ní kódà kó ń ríbọn òun pa ọ̀dà ni ah, ah. ìyá rẹ ní kò sun tó wù ò lè ṣe fún ọ. ó le ó àmọ́ tí ìyá mi bá wá gbìyànjú àti yìnbọn fún mi kò lè ràn mí. má ṣe bẹ́ẹ̀ o. Ah, èmi ti fodi àparò ògùn ṣe mo ti fodi ndí àparò ṣó oògùn nàyà nílé anídẹ lóògùn mo ti fagara oògùn dáwọn bùbá èmi gangan lóògùn oògùn rè. àrínájà mọ̀dẹ̀jà o mọ̀dẹ̀jà o tí ìyá rẹ bá lóun fẹ́ yìnbọn fún ọ kò sádúró ìyá rẹ ò nílò àti lọ gbẹgbẹ àjẹ kó tó di pé yìnbọn fún ọ tí ó ràn o mi ò fẹ́ mẹ́ni tó ṣoògùn fún ọ tí ìyá rẹ bá mú orí ìbọn hmm. tó bá ti bọnú hù bá fà jáde káì wo ìbọn ò ní bọ̀ láyà ibi iwájú orí ni ó di gbẹ̀ ó di Gòláyátì inú ó ṣubú lulẹ̀. ẹ̀gbọ́n mi ẹ̀nà ń bẹ̀ kí ni ìṣẹ̀lẹ̀ gangan. ó tí mo fẹ́ kó o mọ̀ ṣeré o lè tó ń já káàkiri ó tẹ́ mi lọ́rùn ah. ìwọ sáà mọ̀ ọjà. kò ní tẹ́ yín lọ́rùn kẹ. èmi ò jẹ́ gẹ́gẹ́ bí ẹ agbódìgbà fún ọ ibi tẹ́ ẹ ti jalè tẹ́ ẹ ti rówó gidi kó èmi ò jẹ́ kó o mọ̀ àmọ́ ibi tó o bá ti lọ tẹ́ ẹ bá ti lọ jẹ́ kílẹ̀ mọ́ ọ̀tá sí díẹ̀ kẹ́ẹ̀tù tó padà lọ bẹ́ẹ̀. irú bòròrò eléyìí tó dúró tó bá jọ̀dọ̀ bàbá ńlá kó bàbá rẹ̀ lẹ́tí lọ jalè ẹ̀kọ́ tó bí oṣù màmí sóṣù mẹ́ta kẹ́ẹ̀tù tó padà lọ. ìtẹ́ ẹ̀ mọ́ ń lọ lémọ́lémọ́ kódà ẹni tẹ́ ẹ wá kólé rẹ̀ lónìí ó lè ti gbáradì o bẹ́ẹ̀ bọ́ mọ́ débẹ̀ lọ́tún àrùn tó lè ṣẹlẹ̀ dákùjọ. mo dúpẹ́ lọ́wọ́ yín ọjà tẹ́ ẹ fi ń pọ̀n mi ò ní bọ́ èmi náà ò sì ní yọbọ́ kúrò lẹ́yìn yín ṣe wá rí lórí ọ̀rọ̀ ìyá mi ẹ fi yẹn lẹ̀ ṣé wá mọ̀ yìí pé ọjọ́ eré báyìí ni wọ́n ránṣẹ́ pòṣèré ni ọjọ́ ìjà ni wọ́n ránṣẹ́ pàṣábàárì ọjọ́ ogun ni wọ́n ránṣẹ́ pológun kó wá bá wọn fojú dígun mo lárínájà ológun ni mi wọn ò kì í ṣe ológun wọ́n ní kí n kóògùn tí mo ní kí n wá fi kojú ogun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 tọ̀dọ̀ mi wà lẹ̀. ó wà lẹ̀ ní mí. ìpín tèmi wà lẹ̀. ó wà lẹ̀. ọ̀kàrẹ̀ gbà gbà gbà. lọ́pọ̀ ní tàwọn. ó ní tàwọn. lọ́pọ̀ ní tàwọn. ó ti. ká ó ti lọ. ẹ̀gbọ́n mi jẹ́ jẹ́ yìí. má bà má bà má bà n fẹ́ kó wa mẹ́mu. àwọn eléyè ìmẹ̀mú. àbúrí ẹ̀ burú ni. ọ̀ ń jẹun pàápàá. so fẹ́ káwọn ọmọ ìmọ̀ kan síbi lẹ́nu ni. ìmí máa ń mẹ̀jẹ̀ nù wọn. Ah, wọ́n bà kàn jẹ́ o ní kó bọ́ síbi kó wa mẹ̀mú. ọ̀dà ọ̀dà ẹ̀yin ẹ̀ wọ́n ẹ̀ẹ́dẹ́gbọ̀n mi lóhùn. àbórí rẹ burú ni wọ́n pè ọ́ ò dáhùn àbó ò sí èrè ni ah, eléyìí ò lè jọba o bá a bá ń jọba ìdílé yín ò lè jọba o àbó ò sí èrè. Ah, hmm. òun gan bó ti wà bí ọba ló dúró yìí. kó tó gbé kinní kọrùn bí pọ́n gbé sílẹ̀kì kọrùn onírànù ẹ gbà kó mẹ́mú lọ́wọ́ mi. ẹ wo mi olóró ń bọ̀. oró gbé ọ lọ. ìwọ náà gbé òun lọ́wọ́ ọmọ gbà gbà kó gbé kó gbẹ mú. ẹ pọn mi lé lọrọ ẹ yẹ mi sí ó kárí ó mọ̀ pé ewé ń jẹ́ oògùn tí ò jẹ́ ewé rẹ̀ ló kù kan. àṣírí bó ṣe fakọ mẹ́mú ọkùn ti gbẹ àṣebi ló ń pa ó ló ṣe lejú kókókó ìwọ ló mú gbogbo ìtókòtò bí bá ti débi kó mọ rẹ́rìn wọn lóòkè rẹ́rìn ó burú ẹ̀gbọ́n mi ọmọ ilẹ̀ ẹ̀yìn ojúkojú hmm. olóró ń bọ̀ ẹ para mọ́ ẹ wá lọ rè gbé ẹrù ẹ̀gbọ́n tèmi wá o. rárá o ẹ filẹ̀ o. ìpín ti yín nù. wo yóboro àgùnfọn gbogbo dá ẹ kó fún mi ẹ má kó fún mi o bí n bá ń lọ wọn ò dàgbé nǹkan mi mi fẹ́ kọ́ ló lórí burúkú ara yín pẹ̀lú mi èlé èlé mo dà mọ́ láàrin àwọn ọmọ tó kó káàkiri wọ́n ah, dà mọ́ olórí burúkú ni o. ẹ̀rí ìpò pupa. mo wà lọ́dọ̀ ìyá sàdíyà ló bá yọ. eré gbogbo wọn tú mi ọwọ́ ẹ̀ já sí bọ̀. àyè òdùwó dẹkùn. lórí burúkú lára àwọn ẹkùn rèé. ṣẹ́jú ṣẹ́jú lára mi wèrè ṣẹ́jú. ẹ káre eré wa àṣepẹ́ ni. ó mú ó mú lójú mi. kò ní mú agídí ẹ kún. ẹ mọ̀ sí. bàbá <laughs> èmi ò bínú sí ọ ìbínú rárá láàrin bá a ṣe máa kiri tó máa ń lọ hùn gbogbo wa náà la mọ̀ pé ayínájà náà ló nílùú lọ́wọ́ báyìí. kọ́dà bọ́ ọba délé lọ́rẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ bàbá rẹ̀ òsìn pé láàrin baálẹ̀ o àtàyínájà o ta ló nílùú lọ́wọ́ báyìí báyìí. bíi ti báwo bàbá. <laughs> lórí ayínájà tí wọ́n wò ó ọkùnrin ogun ni bó wá ṣe rí bílù ìṣe tó báyìí bá ní nẹ́jà bá wò pé kí gbogbo ìlú yìí kọ́ tán kọ́sáàdé mi sí lẹ́ẹ̀kan ìlú ìmọ̀ tán tí ò ní kéèyàn kankan bẹ́ẹ̀ o. <laughs> lọ́rẹ̀ ìbéèrè lọ́wọ́ bàbá rẹ tọ́jú òsì mo ṣàlàyé fún un. bàbá níwòye tèmi bàbá mi àti baálẹ̀ wọ́n ti ń gbèrò bílú yóò ṣe tù bàbí yóò ṣe tù ṣe. sọ́ọ̀rì ẹ má jẹ́ ń tan yàrá o lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí lọ́wọ́ tá a wà yìí láàrin ìlú yìí tárínájà sì wà láàrin ìlú yìí <laughs> kọ́sá àdálé mi ṣe bí mo ṣe wà láàrin kọ́dá bí ìsín àrínájà ó mà lé gan-an àmọ́ oríkì tó ń ka àrínájà fúnra ara rẹ̀ ni bọ́ọ̀ bá kárí iná jáde bíi kan. Ah, olódùmarè. báyìíjà bá jagun títí tó lọ lọ́tún tó lọ lọ́sìn kọ́sá àdálé mi sí sọ́ọ́rí báyìíjà bá ti wá pa gbogbo òlùmù tán kódà kókó bá ń jọ̀rẹ́ rẹ lẹ o èmi àti ọkọ ò lè mọ kiri dọ́dọ̀ mi ráyìn o. bàbá ẹ ṣeun bí bá délé ń jíṣẹ́ fún bàbá mi. jíṣẹ́ o pẹ̀lẹ́ o ó dàbọ̀ o ẹnìkan àgbàkọ àrínájà o ọkùnrin lọmọ o àrínájà kò ṣeé fi ṣeré rárá ibi mọ́mọ́ àrínájà dé yìí. ẹ mọ àrínájà ẹ mọ èèyàn o àrínájà ọkùnrin fún ara rẹ̀ olódùmarè àrínájà bó bá kó tẹrú tó kó tó dé dákun dálé mi sí o dálé mi sí o wọ́n yọ̀ lóde mi hàn yìí o mo sì náwọn ọmọ tí ń fẹ́ pọ̀ lẹ́ o dákun oníbàárà wa kí nìdí tó fi ń gègé sẹ́yìn a níṣẹ́ tó o mú wá yìí sọ fún wa káàbẹ̀ fọwọ́ bá a ṣébi tó bá mú ṣọ̀hún náà wá àwa tá a máa ń jagun rèé sọ fún wa káàbẹ̀ ṣe. Ah, ah, ah, bójúbójú èwo la mọ̀rọ̀ bí ní ọ̀yọ́ ṣébi gbogbo wa táwa mìíràn la mọ̀ pé oníbàárà wa yìí oníbàárà dáadáa ni kò sí iṣẹ́kíṣẹ́ tó bá fẹ́ gbé wá síbi tí ò bá ti rí arínájà kò ní sọ̀rọ̀ síta. Ah, ah. má dà lóhùn arínájà gangan ni mo fẹ́ rí. ẹ má má fọwọ́ kàn mí ọdún bá fẹ́ sọ̀rọ̀. bójúbójú bọ́tẹ̀ ṣe ń bẹ̀rẹ̀ ni o. ẹni ó pa ọ́. ọ̀tẹ̀ ni ó pa mí bọ́tẹ̀ ṣe ń bẹ̀rẹ̀ ni. ó ní arínájà gangan lòún fẹ́ rí ìyún ẹni tó kó wa jọ. àbí. ẹ jẹ́ kó bá arínájà sọ̀rọ̀ fúnra rẹ̀ ó sì á ń tọwọ́ bọ̀ lọ́fun òun tọwọ́ bọ̀ lọ́fun kó sà lè sọ̀rọ̀ fún ọ dúró ẹ̀yin ò mọ̀ wípé ọ̀rọ̀ yìí ó dàbí iṣẹ́ ìgbọ̀nsẹ̀ ni a kì í fi rán mẹ́ni. síbẹ̀síbẹ̀ mo ṣe bá wa lọ ń jagun. ìgbà tó wájà wa la jagun kọ. ẹ ṣé wo nìkan ló wá ń jagun. ṣé àwa la kóra wa síbi. lórí tó ka ẹ lára tó tó àbí wo nìkan ló jagun ni. kí lè yẹn jẹyẹ jẹun ṣe tó dìgbà tó bá tó sọ pé. bíná bá ṣuṣu fún ni àjá ah! hmm. bóòrùn bá ṣuṣu fún ni àjùdánù. mo ti forí àparò gúnṣẹ́ mo ti forí di àparò ṣóògùn mo ti fagara ogun dá wọn bùbá èmi gangan lọ ogun. òòṣà. ewé ń jẹ́ ogun jẹ́. òòṣà. ogun tí ò jẹ́ ewé ẹ̀ ló kan. Mm. ewé kan mọ̀ pé ìgbéwé ní jẹ́mi lójú ọlọ́ ọkùnrin ogun èmi lọ́lọ́ fi lọ ògùn èmi látàrí ìfijó ògùn èmi làdó òkó ògùn sí èmi làjà tọ́jú ògùn sí dọ́mọ ẹni hmm. torí tá a bá dàgbàdàgbà títí débi bàǹtẹ́ onírù ọmọ ẹni là á fà fún. àrínájà bí oòrùn àríná yòró alẹ́tù yòògùn ọkùnrin gbọ̀ngbọ̀n tí ń gbẹ́nu gbóṣòro àgbẹ̀rẹ̀ èèyàn tí ń gbẹ́nu gbẹ́jalè nígboro. ó yà á bàbá ọ sì ń kí ẹ orí mi sì ń wú àdínọjà ọkùnrin ogun orí mi ń wú ṣé wọ́n lọ ń kí <laughs> ẹ̀yin ọ̀rẹ́ wa mm. bó o wá ní báyìí. Ah. Mm. ìwọ ni mo wá rí. èmi náà ló kò yìí. mo fẹ́ rí ẹ ní ìwọ kan èmi kan. Mm. bójúbójú o. Hmm olóró ń bọ̀ hmm. ẹ para mọ́. bàbá eh? ẹ fún mi láàyè díẹ̀. bí ká máa lọ. Eh. Ah, ah, ah, tó mẹni tó lọ. ojú àwọn ọmọ tó kó sí ibà ojú wọn lè o. ṣé kojú wọn wá rọ ni. pàápàá jùlọ pupa yìí. ìjọ kó ń bẹ́ òun bíbí lílà bọ́mọ ọkùnrin. Aginaja ìlú mi ò fara rọ bíi tàtẹ̀yìnwá lọ pàápàá jùlọ lásìkò tá a wà yìí pẹ̀lú bó ṣe jẹ́ pé gbogbo ìgbàlẹ̀ máa ń wá sí ìlú mi àwọn aráàlú mi wọ́n mà ti ń fura sí mi wọ́n ti ń fura o kó má wá dàbẹ́ ni pé wọ́n máa wá máa lẹ̀ mí lóko pa o iṣẹ́ tí mo gbé wá yìí ẹ má fi ọ̀sán ṣe o òru ni mo fẹ́ kẹ́ wá fi ṣe ìwọ náà kúkú mọ̀ pé òru là ń ṣèkà ẹni tó bá ṣe lọ́sàn kò ní fara rẹ ọ. ìdíyẹn mú bẹ́ẹ̀ níbo ọlọ́dẹ ta ni lèmi arínájà sí firefight òkòkò mẹ́kí ọmọ ajímú tábà oògùn aríná yorùbá arẹ́tù yòògùn kò sígbà táwọn olè jalè bẹ́ẹ̀ ni mo wí fún ọ hmm, alẹ́wọlé alára lọ́sàn-án ká wọta jèrò lówùúrọ̀ ká tún wọtọ wọ́rọ̀ gún àga lóru kò sígbà táwọn olè jalè tiwa olè tiwa ń jà lọ́sàn-án ń jà lóru àmọ́ tó bá jẹ́ pé bó o ṣe fẹ́ nu mm, ipa abẹ́rẹ́ tiẹ̀ ń lókun tiwọ́ tọ̀ à mm. á ṣe bó o ṣe wí. nítorí mm, tèmi eh. bẹ́ẹ̀ ni mo ṣe fẹ́ kó eh, ṣe. kò sí wàhálà a ṣe nítorí tiẹ̀. <laughs> ọkùnrin ogun. Eh, ìpín tiẹ̀ ó sì kú. ẹ̀yin ọmọ ìdá. ayé náà tàbí ogun. ọgbẹ́ràn ọ̀gbẹ́ wa dàbí kí n máa. kò ṣe é dìbò lu ó dẹrù jẹjẹ. Ah, mo dá dáadáa tíwájú yìí pọ̀ eléyìí pọ̀ oúnjẹ bí oúnjẹ èèyàn ogún lẹ́yìn nìkan gbé wájú báyìí tí ogun wá sì mọ̀ pé èèyàn múnú ìlú baálẹ̀ wa gangan tó jó lórí ìlú kò tó ẹni tí gbèrú oúnjẹ báyìí síwájú nínú àkókò tá a wà nínú ìlú wa yìí. ó dà kó má sọ oúnjẹ lé kábíyèsí kó má sọ mí lé kábíyèsí kó kọjá baálẹ̀ oúnjẹ wà lẹ́ẹ̀dẹ̀ mi bó o bá wọnú ìyàwó mi ó bàbá bá ńlá oúnjẹ ń bẹ̀ Mm. ẹran ọ̀gbẹ́ tí wọn ò tí ì fọwọ́ kàn. láì sọdẹ. tí wọn ì fọwọ́ kàn. lọ́mọ òyò. ó bẹnu yàrá hàn. yàrá yìí. bẹ́ẹ̀ni tẹtẹ pópó tí lómi ń lẹ tẹ́lẹ̀ kó dò tó. ọgbọ́n wo lè ń dá sí i wọ́n dàda ẹgbẹ́ mi débẹ̀ ẹgbẹ́ mi tìrama yé ẹgbẹ́ mi tìrama yé wọ́n dàda ah, eléyìí pọ̀. kí n gbé ọ débẹ̀. ẹgbẹ́ mi. kí n gbé ọ débẹ̀. ẹja mi tán. ó sì débẹ̀ tí bá gbé ọ débẹ̀. àlàyé ń tẹ̀lé. ọmọ tí mo fẹ́ ọ ṣe. mo ti ń kó fèrè àwọn èèyàn mo ti ń jẹun tí wọ́n ń lọ tí wọ́n ń bọ̀ mo fẹ́ kó bá mi dúró sẹ́nu ọ̀nà ẹni tó bá rí tó bá fẹ́ wọlé bá ń dà padà kó níwọ̀n sí ní. mo ní ìṣirí jẹ́nu oúnjẹ tẹ́ ń jẹ. kọ́kọ́ lọ ọ̀tá náà wọn ní gbé ọ débi kankan. dàdà tẹ ti ń gbé mi tìrama yé nìyẹn. òní wọn ní gbé ọ débi kankan ń kọ̀rọ̀ sí mi lẹ́nu. mi ò tí ì kọ́. ṣé o tí mo ní o ṣe. bí òjò kèlè méje jẹ́mi náà gbó. lọ sẹ́yìn ọ̀nà ta. kí mọ̀ lọ. lọ́mọ ṣọ́yàn. mo dá dáadáa. ẹ ti sọ mí dòlù sọ. ṣọ́yàn. n ti gbọ́ o ọ̀fọ̀ ọ̀pọ̀nù kàngàṣù òdìdàrẹ́ oníranù ẹnu ọ̀nà olówó àti wọn fi jẹjọ wọn ó pè ọ́ pé kó wá bá mi palẹ̀ mọ́ ní olórí burúkú ibi táyé mi ti ń dà ẹnìkan kan yín wò ní mo débẹ̀. bá rè ṣe bá pẹ̀rán kò ní fún yà. ah ah bàbá mi. ọ̀dẹ́kunlé. elédùn àwọn ṣe ń wo. ah elédùn àwọn ṣe ń wo. Ah, ah. ọ̀dẹ́kunlé èmi ló dédé rè yọkùn sí abẹ́ẹ̀gì ń bí tó wọlé. bàbá mi mo retí yín mo retí yín títí títí títí lánàá títí títí dòní. Mhm. Ah, ìgbà tí mi ò rí yín mo wọ̀ tún mo wò sí mo ní. ṣé èsè pé arínájà ti pàdé yín ní ọ̀nà oko tó ti gbẹran lọ́wọ́ yín tó ti kóbọ̀ fún yín kó wà. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àrínájà wàá pàdé mi lọ́nà ògo yóò gbẹ̀rọ lọ́wọ́ mi ń ah! dákun ṣé bàbá sọ pé èèyàn ó gbẹ̀rọ lọ́wọ́ mi bí ìtarínájà wá ni àrínájà gbẹ̀rọ lọ́wọ́ mi ìwé òforúkọ tó ń pè mí ni alẹ́mi ọdẹ paná <laughs> ọdẹ paná lèmi àwọn ọdẹ ẹgbẹ́ mi ń tanná ṣọdẹ ni hmm. èmi a sì máa paná ṣọdẹ hmm. ah, bó bá ṣe pé ìyálà ìyárínájà ìbẹ̀ láyé kó máa bọ̀ abámi kó wá gbẹ̀ràn lọ́wọ́ mi àgẹ́gbẹ́ fẹ́ kú tòrótòró nìyẹn àrínájà ṣetán ló fẹ́ lọ. àrínájà ó lọ náà ni. wo bí o mọ̀ pé o ní bàbá kan hmm. ọ̀dẹ́pà náà ni. bàbá mi o bàbá mi o. wo ẹran tí mo rè é pa àgbọ̀nrín méjì ni. àgbọ̀nrín. ìbẹ̀ lè já búlé agbára mi ò gbé wọn àti gbé o bá sinmi díẹ̀ kí lọ rèé bá yín gbé àgbọ̀nrín o. méjì ní agbára rẹ bẹ́ẹ̀ bàbá mi o láfo gídò láfo gídò. ọkùnrin ogun. Ah, ah. ṣé bí ẹni ìjàkùn erin di ọ̀sán ẹni abẹ́rẹ́ kan erin ru ń bò lọ́mọ ẹ̀bẹ̀ rẹ̀ pálapàla ṣé ilé ò tí ì sunbi lọ ni àbí kí ni ọ̀sán fún mi ń gbọ́ ọ̀bá dé kọ́mọ ojú ẹ̀ǹfẹ̀dọ̀ lérí òróǹro kọ́mọ pa mí ń pa àyà. mọ́rọ́mọ́kẹ́ mọ́rọ́mọ́kẹ́ níbo lo ti ń bọ̀. mo lọ ilé àwọn ọ̀rẹ́ mi. bá mi ọ̀rọ̀ kan wá ṣe bí ìjà láàrin wọn mo wá bá wọn parí rẹ̀. rọmọkẹ́ kí n tiẹ̀ mo ní kí n tiẹ̀ ṣe ìwọ jẹ́ bíi olùlàjà tí wọ́n bá ń jànú ilé wọn wọn ò ní bàbá tí wọ́n bá jẹ́ pọ́wọ́ adójú ẹ̀ tán wọn gbọ́dọ̀ pọ́n wọlé baálẹ̀ àbí mo ní kọ́ ọmọ ìgbà mi ṣe káàkiri. kí wọ́n kí kí rọmọkẹ́ sì ti pọ́ fẹ́ pa mí tí wọn náà sì mọ bí ìlú ṣe rí lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí ó sì mọ pé ojú kan ẹ̀pọ̀ ojú kan èrè ni ọ́ sọ fẹ́ sọ mí di ẹni lẹ́lẹ́ ni ó fẹ́ kí ayọ́ fọ́ọ̀mù léjìká ó fẹ́ pa lẹ́kún ọ̀nà rẹ̀ ló ń tọ̀ yìí ọ̀nà rẹ̀ ló ń tọ̀ yìí ìwọ náà wojú ọjọ́ bó ṣe rí tí wọn náà sì mọ gbogbo ẹ̀ ṣe rí kódà báyìí wo bọ́dọ̀ mọ kájẹ́ sọ tọ́ a bá para mi sí ọlọ́run ni. bá mi ẹ̀ kó o tó di pé ó sọ ó sojú mi di rẹ́dẹ̀rẹ́dẹ́ ń kù sí ọlọ́run ni sọ ti gbọ́ ń kù sí ọlọ́run ni kí ni wọn náà bẹ̀rí ara ẹ bẹ̀rí ara ẹ. yìí ṣe bẹ́ẹ̀ mọ̀ ọ́. ọ̀dà gbọdọ̀ tó mórí lé tó ń padà lọ ọ lọ parí ìjà yòókù. ọ̀rọ̀ mi ń fà pérò ọ̀rọ̀ mi ń jọjọ́ pọ́ mẹ́rin olórí olórí ọ̀dọ́ olórí ọ̀dọ́ kí ló ṣẹlẹ̀ ibo ló ń lọ tó mú àdá dání lásìkò yìí kí ló dé. àbólóyè ṣe rí bí mo ṣe ń lọ yìí ilé ìyá ni mo ń lọ ṣe èyí tí bá jẹ́ débẹ̀ mo ń lọ ṣá ìyá arínájà pamọ́ lé. Ah, ah. olórí ọ̀dọ́ ṣe sùúrù àníríwá nígbà tó mú àdá dání tó ló fẹ́ lọ ṣá ìyá rí lọ́jà pamọ́lé ah ọlọ́run ní sọ ọ́ lórúkọ burúkú o kí ló ṣẹlẹ̀ gangan kí ló dé. àbólóyè ṣe fẹ́ gbọ́ mo dóko mi kí n mú un ti ń jẹ àti aya mi àtàwọn ọmọ mi ń lé mo dóko arínájà ti kó gbèrè oko mi gbogbo ẹ̀ pátápátá kò kó ṣoṣo gbogbo ẹ̀ ló ti kó lọ ẹ wá ní má ṣàyà ìpamọ́lé bẹ́ẹ̀ mo ṣe lọ mo lọ ṣàyà ìpamọ́lé ni. ẹ ẹ ní sùúrù ah, a ní onísùúrù ọkùnrin wó ruru káwa ruru wo ẹ olórí ọ̀dọ́ bí èèyàn bá sọ wípé bẹ́ẹ̀ yóò ṣe gùn tó lè yóò dáná rẹ̀ àfàìmọ̀ kó má dáná sunlé o ṣe sùúrù o ṣe sùúrù o. bàbá olóyè ń sùn gbogbo ìlú yìí ni tó bá dé lórí èrè ọkọ mi ń sùn gbogbo ìlú yìí ni gbogbo tó rí lójà ti ń ṣe ìwọ lẹ́yìn olóyè ti rí tẹ́tẹ́tẹ́ ti ṣe rí tẹ́tẹ́ ti ṣe sí. à ń gbégbèsè lórí ẹ. ẹ ṣe kókó bàbá olóyè mo ń lọ pa ni. olórí ọ̀dọ́. ẹ dákun ṣé bá sì ṣe lajú lẹ́rìí nínú ìlú yìí tárínájà ó wà túlù mọ́ wa lórí wàhálà wà. olórí ọ̀dọ́. olóhùn máa ṣàánú fún mi ṣé ká sọ wípé mo tọ́ ọmọ kan tì ni àbí ọwọ́ líle tí bàbá ẹ̀ fi mu òun ló jẹ́ kó máa ṣe báyìí ni. ṣé bó ṣe ń ṣe rẹ̀ yìí dáa ní gbàgede táwọn èèyàn kọjá lọ tó kọjá bọ̀ ẹ yéé jà kiri yéé ṣe wàhálà ìbá fa wàhálà má fa dààmú ṣé ó yẹ ẹ báyìí ẹ mo ti sọ fún ẹ ẹ ṣé irú eléyìí yẹ ẹ ṣé ó tẹ ẹ lọ́rùn bó o ṣe ń ṣe yìí. ó kọ́ mọ̀ mi jẹ́ ìmọ̀ lọ gbẹ́rì ìmọ̀ lọ tìrì. ọkọ mi ọkọ mi filẹ̀ jẹ́ kú filẹ̀ jẹ́ kú bí òkú èmi ni wọ́n pa ìmọ̀ ló ti ní tó ṣe ìmọ̀ ló ti lẹ́yẹ ta. kò lè ràn mí. ṣèbẹ́ ilé kọ́ mi ní dídán ọwọ́ tí mo mọ̀ dá ẹ̀kọ́ mi ti tẹ̀ ẹsẹ̀ mo mọ̀ tẹ̀ ẹ̀kọ́ mi ló pọn ẹbọ ní gbogbo àṣejẹ́ tẹ́ ní ìmọ̀ jẹ́ tẹ̀lé tí bá ti jẹ́ kí n máa rẹ́rìn tí bá ti jẹ́ kí n máa rẹ́rìn tí bá ti jẹ́ kí n máa rẹ́rìn gbogbo ẹ̀ ni mò ń jẹ́. o ti rẹ̀ jẹ́ lẹ́yìn mi wọn ò ṣe ní wá jẹ lẹ́yìn yín gbogbo olè tí mò ń jẹ́ àyè ní látọ̀dé lẹ́dùnmáre èmi náà lẹ́ẹ̀bùn tèmi bàbá mi. ayọ̀ ti tó ọkọ gbẹnu ẹ sáwọn. ọpọlọ rẹ ti ń gbọ̀n wọ́n ń gúndó lórí ẹ àgádágodo orí rẹ wọ́n ti tì í wọ́n ti lọ rèé sọ kọ́kọ́rọ́ ẹ kànga tì ẹ ti ta wo bí èmi ní mọ pa ọwọ́ mi lẹ́mí rẹ bọ̀ sí tó bá ní òní jẹ́ kó lè yọ kúrò lójú rẹ tì ẹ ọ̀ ta tó olólè ò ní kúrò lójú rẹ òun ó gbúrò mi bẹ́ẹ̀ rí mo fún mi mo fún ọmú tó bẹ́ẹ̀ rí ó ti jẹ́ tán ẹ̀ ẹ́ kínú fún kínní. àbí méjì torí ọlọ́run jẹ́ àjọ máa bá a sọ. ọ̀dà ọ̀dà òun ni ọmọ bá sọ èmi kọ́ tó bá ti ṣera rẹ̀ tán tọ́bẹ̀ rẹ̀ jìnnà tó bá ti kànlẹ̀kùn inú ilé yìí ìwọ ni ó bá kì í ṣèmi. bẹ́ẹ̀ kọ́ àjọ máa jọ sọ́nà ni àní fi sílẹ̀ ṣútì fún ẹ tún sọ̀rọ̀ ó tún sọ̀rọ̀ ìjánu ní ejò. ìyá mi n ò lè folè lẹ o lè lù ú pẹ̀lú ẹ sọ ìbọn tó yìn yẹn ò lè ràn mí. èèwọ̀ ewé ń jẹ́ ògùn jẹ́ ògùn tí ò jẹ́ ewé ẹ̀ ló kù kan ewé kan ni mò ń pè ìgbéwé ní jẹ̀mí lójú ọlọ́ ẹgbẹ̀gbẹ̀ ewé ní jẹ̀mí lójú ọlọ́ ó ti tọ́ èmi lọ́lọ́ fi lọ́ọ̀gùn èmi látàrí ìfiyé ògùn èmi làdó òkú ògùn èmi làjà àtọ́jú ògùn sínú ìwé ni. ẹ gbà mí o ẹ gbà mí ẹ gbà mí. ọwọ́ ní ìmájà lè mọ̀ ẹ̀bù ló lè jíjà. ò ah! ní gbà. mi ò dá má jalè mọ́ wá má jalè mọ́ ṣé ò ní jalè mọ́. má ronú sí. ah má tún ronú sí ṣàánú. o lè nù. bí èèyàn fọwọ́ lé mọ́ mọ́ kó lè yára ni bó ṣe wá yà ní ìsìn gbogbo ará gbogbo ẹbí ló ti yà fún wa ayé ìbálàdàn ò ṣe irú ayé wo ni mo wá wá báyìí ọlọ́run ọlọ́run ṣàánú fún mi. ẹ ìyá mi kí lẹ mú mi wá ṣe láàrin yìí kò yé mi. yọ ah, ah. àkànwó àkànwó. mò ń jẹ yín akàn o. ẹ ti ń pè mí mò ń jẹ́. èmi ló mo pè é. ìyá mi ẹ̀mẹ́ta náà lẹ pè mí. o ṣeun mo dúpẹ́ ọmọ ni ẹ o ọmọ ni ẹ o yàtọ̀ sáwọn ọmọ gbẹ́gbẹ́ láti jọ mo ti bí ẹ ni mo ti ń fi ẹyàn gàn pọ̀ ọmọ ni ẹ. ọmọ ni mí. àmọ́ akàn o. ṣé ìyá ni mí. ìyá ni yín ìyá dáadáa pẹ̀lú. ìyá ni mí. bẹ́ẹ̀ ni. ọmọ dáadáa ẹ máa gbọ́ràn sí ìyá dáadáa lẹ́nu ni àkànwó ẹ̀ṣọ́ òkú yìí ọmọ àdìlẹ̀dógún ọmọ ọlọ́fà àṣìlélè ẹ̀ṣọ́ òkú yìí wọn kì í tẹ̀yìn gbọ́fà iwájú bàbá wọn fi gbọ́ta ó fi hàn pé jagunjagun ni wọn akíkanjú ni wọn akíkanjú ni ẹ àmọ́ <laughs> ọkọ mi wọn jàmọ̀sá ńlá máa kíkanjú ńlá ọmọkùnrin ogun pàápàá jọ torí ọlọ́run wá ṣí kúrò nílùú yìí wàhálà àti ìdààmú ti pọ̀ jù ẹjọ́ sísùn ó pọ̀ ìbínú aṣọ ìjà tẹ̀m̀bẹ̀lẹ̀kún lórí ẹ̀ àkànwò àkànwò àrí àrí àrínájà àrínájà ni o má jẹ́ bẹ́ẹ̀ wá sí kúrò lù kó o lọ síbòmíì ibi o bá wà ọkọ mi màá wá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ n ò lẹ́lòmíì n ò lè fi ẹ́ lẹ̀ ṣàánú mi. n ò ní ṣíkú ònú ìlú yìí ah, ah. èmi àti wọn lájọmọ gbénú ìlú yìí tí wọn ó sì máa dá wọn lóró ah. nítorí mo mọ ohun tí mò ń ṣe ah. ìyá mi bí wọ́n bá dodo wọn ò lè gbé mi lọ bọ́ da fẹ́fẹ́ bí wọ́n dìjì ìjìkíjì kan ò lè jà mí ah. afẹ́fẹ́ kan ò sì ní fẹ́ kó má kangi oko la ẹ wo kọ́nàkọ́nà orí àgbọn ò lè mú mi àgbọn ìjì oníjà kó dominú àgbọn nù eégú ò ní jẹun ìyámọ̀ pókó ní képo orí ẹ̀ ò má rẹ̀ ibi igi àràbàbá wó sí bẹ̀lẹ̀gù rẹ̀ rà sí. ìyá mi n ò lè kó onú ìlú yìí o ṣe ni kẹ́yìn ó fọkàn yín balẹ̀ yóò tó yé yín. àkànó bẹ́rù bá pọ̀ lórí ọ̀gẹ̀dẹ̀ igi a máa wó èrò pọ̀ àwọn tí ò fẹ́ ẹ ló pọ̀ jù àwọn tó fẹ́ ẹ lọ bẹ́rù bá wá yalù ẹ tán láwọn fẹ́ fìrìfìrìn mo gbọ́ <laughs> fìrìfìrìn mo gbọ́ ọkọ mi hmm. má jẹ́ fojú sunkún ọmọ ó ní mo ṣàgbọ́ fìrìfìrìn wọ́n náà ń bọ̀ wá ṣígun wá báyìí. ẹ wo apá wọn ò lè ká mi nítorí apá wọn ni wọn kì í kági oko apá àtẹ́lẹsẹ̀ kan kì í ká ọ̀nà wọ́n pa lè ní wọ́n pa lọ́la ẹnu ẹnu báyìí lẹsẹ̀ fi ń pàkúrọ̀ ojú ọ̀nà ìyá mi kò sí ohun tí ó ṣe mí o ẹ̀yin ni kẹ́ ẹ lọ rèé fọkàn yín balẹ̀. àwọn jagunjagun gbani náà wọ́n sọ títí tí náà wọ́n ṣe tí èrò bá pọ̀ lórí èèyàn kan hmm. èmi ò ní gbogbo ohun tó ń sọ yìí ò ní í ṣe o ṣùgbọ́n tèmi ní pé mi ò fẹ́ fojú sunkún ọmọ àkànwò. ìyá mi ẹrẹ fọkàn yín balẹ̀ kò sí ohun tí ó ṣe mí ọkọ ò ní yọ kárẹ́ jẹ̀ lébè gbogbo ara ní gúdúgúdú fi ń dira ogun. ọkọ mi má jẹ́ ń sunkún alẹ́ má jẹ́ ń yàgàn alẹ́ ṣàánú mi ọkọ mi ìní fojú sunkún ẹ wá sí kó máa lọ. ìyá mi mọ̀ jẹ́ mi lọ ní fojú sunkún mi wá síbi kó máa lọ. oyin kì í sí kò lápára ilé oyin kò ní palẹ̀ ilẹ̀ ni ó tẹ̀ omi ṣàánú mi. ìyá mi kò sí ohun tí ó ṣe mí. Ah, àwọn olè máa jẹ́ wọ́n pa ẹ́ fún mi. kò sẹ́ni tí ó pa mí. <laughs> ó ṣe Elédùmarè àwọn kan ni wọ́n dá mi. má jẹ́ wọ́n pa ẹ́ fún mi wá máa lọ wá máa lọ wá máa lọ wá máa lọ. Ah, ẹ má pa mí lọ́mọ ẹ kú jíjẹ baálé mi baálé mi mo máa fẹ́ sọ ìtàn kékeré kan fún ẹ. olóòdẹ kan wà ní ìlú ńlá kan tí wọ́n ń sọ fún wípé ẹkùn mà ti wọnú ìlú ó mà ti ń pa gbogbo àwọn èèyàn jẹ ó nígbà tẹ́kùn wọnú ìlú tó ń pa àwọn èèyàn jẹ kí ló kàn wọ́n ah, hmm. wọ́n tún sọ fún wípé ó mà ti pa kábíyèsí jẹ kò kàn mí kò kàn mí mà lólú ọdẹ máa ń ké tantan àfìgbà tí ẹkùn tó wọlé tan olú lọ tó mú ọmọ olú tó fi lánàá ìgbà yẹn ló tó wá mọ̀ wípé òun fẹ́ jà àmọ́ kó lóòdẹ tó wá bẹ̀rẹ̀ sí níjà ó ti bọ́ nítorí ẹkùn ti bímọ lọ bí rẹ́rẹ́ kò wá sí nǹkan tó lè ṣe sí mọ́. yóò ti délẹ̀. mo ti délẹ̀. kí ni ìtumọ̀ gbogbo eléyìí tó. ìtumọ̀ ẹ̀ ni wípé àrínájà ṣe bá bu rẹ̀ ni ìwọ́dẹ̀ ló mú bíi bàbá mhm. kódà kò dẹ̀ sí nǹkan tó lè bá sọ láyè tí ò ní gbà sí ẹ lẹ́nu kí wàá lóde tárínájà fi wá ń dàlúrú tó ń po ìlú ìlú gbùlùgbù tó dẹ̀ lè rí nǹkan kan ṣe sí tó lè sàn kankan. wọn ò rádà ni. wọn wọn ò rádà bíi ti báwo nìyẹn. ìbọn wọn ti mú bọ̀ lóko. mú bọ̀ lọ sóko kí ló ṣe papọ̀ mọ́ nǹkan tèmi àti ẹjọ́ ń sọ. wọn ò rádà tí wọn ò fi gorí rẹ̀ wọn ò rí ìbọn tí wọn yàn pa. sójú àbí gbogbo adúrú ọ̀rọ̀ tí mo ti ń bá rí náà jà sọ ṣé kí n la ọpọlọ rẹ̀ kí n kọ́rọ̀ sí ni mo sọ sọ sọ sọ kò gbọ́ ó fi pé mi kọ́ ni mo bóun ń bọ́ mẹ́gbọ́n mi ni àbúrò ọ̀rọ̀ òsì wo ló ń bá mi sọ yìí nítorí tèmi ló ṣe ló ṣe wá lòsàn tó tó tó tó sọlẹ̀ tó fi mi wẹ̀kùn tó fi mi wájà. ẹ jọ̀ọ́ má bí èmi ṣé ló wẹ̀rọ̀ tó wà ń lẹ́ àbí mi. gbogbo kò kóra rẹ kú o wọn mọ̀ pé o ní nǹkan fẹ́ sọ tó o ní nǹkan kan tó fẹ́ sọ wọn dà mí láàmú. tiẹ̀ náà ni mò ń bá ẹ sọ nǹkan tèmi sọ ni pé tá a bá ń sọ wípé kò kàn wá kò kàn wá tó bá máa wá fi kàn wá á ti bọ́ o nǹkan tí mò ń sọ nìyẹn o. o àwọn ẹja gbígbẹ tó bá kó sómi wọ́n jẹ́ kán rà o ètò kó jáde tó ní oúnjẹ lálẹ́ o ẹja gbígbẹ ọ̀nà oúnjẹ o àtàmàlà tí mo fẹ́ jẹ lálẹ́ nù. àtúwẹ̀wò tí mo sọ kalẹ̀ ẹja gbígbẹ àtàmàlà òun lè fi káàdì ẹ kò sí wàhálà hmm. kò sí wàhálà. baálẹ̀ pé èèfẹ̀ ni etí rẹ̀ di sí dèdèrè ògbòdìyàn yìí ń lọ láàrin ìlú. wọ́n pé ẹni bá ti lè rí àrínájà mu bóyá dead body ni o bóyá life body bóyá ó ti kú o àbáyé rẹ̀ kẹ́ ẹ bá lè rí àrínájà mu lóòyè àbókù rẹ̀ baálẹ̀ pé wọ́n máa dá dédé wọn wọ̀n ní wọ́n máa divide rẹ̀ by two ah. wọ́n máa kó fẹ́ nìyẹn ó dólówó nìyẹn o. Ah bẹ́ẹ̀ bá ti ra rí nọ́jà mu ẹ ti dolówó. mo wíire àbí n kò wíire. ó wíire ó wíire. ẹyìn ẹyìn ẹyìn wá mi ṣé àjòjì náà lè bá wọn mu. Mm, ah, ṣé òfò òwúṣe ti ní àní èèyàn woman beans tó bá tilẹ̀ mú àrínájà ó ti tán kó bá jájòjì kó bá jò nílé ẹ bá jọ mọ kókó kẹ́ẹ̀tì mú ni tiwọn. káàtì mú. kí bá lẹ̀dẹ̀ dà ilé wọn àtọ̀nà wọn méjì kọ́dẹ̀ kó fẹ́ nìyẹn. ẹ ló bá káyọ̀ kò sí wàhálà bá. àrínájà kọ́ni àrínájà ó kéré àrínájà bó jẹ́ kúkú ni bó jẹ́ láàyè ni àmọ́ àrínájà ṣó lórí òun burú ni. èmi náà lè mú. ọ̀n lè mú olórí lọ́jà olóògùn náà ló bí. àbọ̀ ní nǹkan tọkùnrin ṣe obìnrin tèmi ò lè ṣe. ẹ ṣe bí ta ilé ìyá ilẹ̀ aláàgó náà. ẹ sì wà rà takuntakun. Ah, ah, ah, mo gbọ́ tí wọ́n sọ kí n sọ tó o mọ́ ọ dúró bó o ti dúró yìí sẹ́ aláriwo tí wọ́n parí pé wọn ò fẹ́ rí ọ tí ìlú bá fi lè bọ́ ń bí baba wà láàrin o ò mọ tí mò ń wí ni a ní gbogbo òlu ti panu pọ̀ pé wọ́n mọ ọwọ́ káàkiri wọ́n dìde sọ ni o wọ́n lẹ́ni bá rí ọ nínú ihò olè kí wọ́n wú ọ jáde wọ́n lẹ́ni bá rí ọ lójú títì kí wọ́n kì ọ mọ́lẹ̀ gbogbo nǹkan ni wọ́n wá àti bọ́ àtàdá gbogbo nǹkan ni wọ́n fi wọ́ káàkiri wọ́n sì sọ wípé ní bá mú ọ ṣègùn wọ́n ní ẹ̀bùn wà tí wọ́n ó fún un kí ló ń dúró dé kí ló ń dúró dé ojúlọ alákànfin sórí àti wá àtàwọn ọmọ rẹ ẹ faraṣoko ẹ ẹ ẹ rìn síwájú díẹ̀. ẹ̀gbọ́n mi ẹ sì ní lérò yìí pé èèyàn kan yóò wá bí wàá mú mi ṣìkún. èèyàn méjì lè wà mú ọ. nlé mi èèyàn lé méjì lè wà mú ọ. òkòkò mẹ́kí ọmọ ajímú tábà oògùn. ẹni sọ ní gbọ́njẹ ní tá à sọ lọ. ẹ wo ẹ mú ẹ kì í ẹran bẹ́ẹ̀ kọ́ ló bẹ bẹ́ẹ̀ ni mo wí fún yín wọ́n jẹ́ kó yé wọn pé ọmọ kékeré ni wọ́n wọn ò tí ì mọ́dẹ àgbò ìsí ni wọ́n wọn ò ní rọ̀rọ̀ pẹ̀lú bá já wọn bá wá gbóru èmi yóò yá dìgbòlugi ni ìkọ̀rí ajá kan ò gbọ́dọ̀ jẹ̀ fún òkété ajákájá tó bá jẹ̀ fún òkété yóò jàjì gbòlúgé mi mo wí bẹ́ẹ̀ fún yín ẹ̀gbọ́n mi kò sẹ́ni náà tó lè múrú èmi yìí o. ológun mo mọ̀ pé ológun àmọ́ àwọn àkọ́sórí ló máa ń yà mí lẹ́nu. ẹni ẹ má máa wí kó mọ̀ nǹkan àkọ́sórí mọ́. máa ah. gbọ́ olómọ kékeré ò mọ jẹ ọdẹ wà lára àwọn tó ń wà ọ tọ́dẹ bá mú ọ yóò mú ọ síkún ni o ọdẹ fẹ́ gbẹ̀bùn o bọ́dẹ bá débi tó bá kí ọmọlẹ̀ tí ẹ bá ọ̀nù o gbogbo àwọn ọmọ rẹ jẹ́ kí wọ́n fọ́ká o lásìkò yìí ẹ fara ṣoko. táyìnbó táyìnbó táyìnbó táyìnbó táyìnbó táyìnbó. ẹ lè mọ lọ́ntì yín bùbá mi ni mo wà yìí èmi arínájà bí òrùn òkòkò mẹ kí ọmọ ajínigbó tábà o wọn jẹ kó yẹ yín wípé asá lolo ani lolo asá kùbẹ ani kùbẹkùbẹ ní ṣèṣù ọ̀dàrà tí ń jẹ gùn tiẹ̀ tí ń jẹrí ayé ìtẹ́ ọba mo dúró lórí wọn ò gbọdọ̀ jágún ọba tì a kì í mẹ́ni ọba ká nẹni ọba ìtẹ́ ìmùlẹ̀ mo dúró lé lórí wọn ò gbọdọ̀ jágún ìmùlẹ̀ sí a kì í mẹ́ni ìmùlẹ̀ ká dẹ́ni ìmùlẹ̀ ìtẹ́ òṣùgbó lèmi adínájà dúró lé lórí wọn ò gbọdọ̀ jágún òṣùgbó tì a kì í mẹ́ni òṣùgbó ká dẹ́ni òṣùgbó. ẹ kàn dín ní ẹ. Oh, my God. owó tó fẹ́ bí dà olókùn bí dà. ó sàdákò. bójúbójú. àwọn ọjà ìṣòro kan níbẹ̀ yẹn mọ́ gbogbo ẹ̀ fúyẹ́ pípé pípé. gbogbo ẹ̀ náà rèé. òun nìyẹn fún ọ̀kan bẹ́ẹ̀ mọ́. ológun jogún wọn ò bá wọn jogún hmm. ọlọ́gbọ̀n jọgbọ̀n wọn ò bá wọn jọgbọ̀n n ò jogún wọn ò jọgbọ̀n arínájà mo jogún ẹyẹ ìyá mi bójú bá rọ ẹyẹ kò kì í ké ẹyẹkẹyẹ má ké mọ́ ẹyẹ arínájà fẹ́ gbòde. Hmm ẹ̀yin ọmọ ogun o ẹ ọ̀hún bọ̀. àìlẹ́jà dé kékeré pàṣẹ ọmọ kò ṣe mọ́. ìyálòde wọ́n ní etí ọba gbà lọ ní gbàbọ̀ mo rí pé ó ṣe pàtàkì kí n pè ọ́ kí n fún ọ lábọ̀ lórí ọ̀rọ̀ tẹ́ ẹni kí n bá dọ̀là sọ mọ̀ràn ní sí o mo pé mo ṣàlàyé fún wàhálà tí arínájà ń rí lọ́wọ́lọ́wọ́ àti gbogbo ògbésẹ̀ ti gbé pé pé yóò dìjà yóò dà ṣùgbọ́n tó yẹ pé

àbí nǹkan ṣe ifá dọ́là ni. Ah, kó ní gbogbo tí mo sì ṣèlérí fún mo ní bọ́ọ̀ bá lè ṣe bí iṣẹ́ àwọn àlùnà àníríàn ọ̀ lásán ìtọ́fẹnuwí ọ̀dà nínú tí mo fi ara ẹni sí ọ torí pé wọ́n ní ẹ ń bá mojú ògùn nípa bìínrè torí ìwọ lọ dábàá rẹ̀ torí mo mọ̀ pé o súnmọ́ fádọ́là dáadáa ọ̀nà tá a bá gbé gbà bóyá bí wọ́n bá tún bá sọ tó bá sọ̀rọ̀ tó tó tún tútù tó ọ̀rọ̀ ní bàbá bóyá àsìgbọ́ ni mo fi ní ké sí ọ. ẹ ẹ kára ó le o ẹ tẹ ti gbìyànjú ìlú yìí ò dẹ̀ ní bàjẹ́ ẹ túbọ̀ dùpẹ́ kọrin kése èmi ò mọ nǹkan tí ń da ìfadọ́là láàmú ah. àti wípé iṣẹ́ ìrọ̀rọ̀ ẹ̀ ó láìkí owó hmm. bóyá ẹ sọ̀rọ̀ dèbí ọ̀rọ̀ olówó dé fún un torí tó bá ti kó jẹ́ bí ọ̀rọ̀ olówó dé yẹn kò mọ ojú ìyá ọmọ ìyá ẹ ah, ojú ẹ̀ máa tù báyìí ni òun ò kì ṣe nǹkan fún yàn lọ́fẹ̀ẹ́. Eh. a ní iye àkọsẹ̀jáyé tòun òun ò kì í ṣe nǹkan fún yàn lọ́fẹ̀ẹ́ eh, bóyá nítorí ẹ̀ tí ìsọyè tẹ́ fún gangan ló fa eh, gbogbo. o ti dáa ẹni ọgbẹ́ kòtò ọgbẹ́ jìn ẹni ó sì jìn kòtò ọlọ́run pè ọkàn lápá tí wọn náà bá dọ́dọ̀ rẹ̀ ìwọ sọ fún kó bí nǹkan bá fẹ́ gbà èmi sọ fún pé ah, àwa náà à ń mọ̀ọ́rẹ́ ni èmi ọmọ pé bí owó lọ yẹ kí n bọ́rọ̀ lọ ah, ìwọ náà lọ bá ń yọjú sí i bá sọ̀rọ̀ owó nítorí bá lóun ọgbà á fún un àní kí arínájà kọ́mọ̀ yẹ pọ̀ ní ọ̀sẹ̀gun wa náà lù eh, àbí. Eh, kára ó le hmm. eh, tí ẹ bá sọ wípé àtẹnumọ́ mi pọ̀ ṣebí lọ́jọ́ kìíní àná tí mò ń sọ fún yín kára ó le hmm. pẹ̀lú àwọn olóyè tó kù ṣebí ṣe ni gbogbo yín gbá tẹ́ fi yá mi hmm. tẹ́ sọ pé nǹkan tí mò ń sọ kò rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kọ́ ló ṣe rí báyìí ló ṣe rí sẹ́yìn náà ti wá rí báyìí. Ah, ẹ má kò dín kò kò kò kẹ́ ẹ̀ dẹ̀ máa sá kíjokíjo mọ́. ìyálóde awu kí ọkùnrin ó réjò kóbìnrin wọn mm. pa kéjù ọmọ ti lọ ni ah. àní ká ti bọ́ ó jẹ́ ewo ká tó máa bá máa yọ àléébù ara wa ẹ jẹ́ àyànjú tọmọ yìí o ah. tẹ́ntọ́dé la rí o ẹni tí ń bọ̀ kọ̀ sẹ́ńtọ́ mọ́ o mo ṣe rí nu. káàrọ̀ olè ṣé bí mò ń sọ fún yín wípé ẹ jẹ́ ká tètè pẹ̀ káàrọ̀ mm. kó kó bá máa gbẹ̀bọ ṣé ẹ pé ó ti ń gbẹ̀bọ báyìí. awo. Mm, kókó lè délé tèmi kò yẹ kí n tiẹ̀ dá sí rárá ó yẹ kí n rọra jókòó sẹ́ẹ̀dẹ̀ mi ni. Eh, ah, ọba náà dá sí ẹjẹ́ àfilẹ̀ àmọ́ báyé bá tojú àgbà bàjẹ́ àìmọ̀wáwù wọn ni torí inú àwọn tá a jọ ń darí ìlú ìkànnù wọn nìwọ náà gbogbo wa lọ yẹrí njọ́ tó bá njọ́ tí ọba dọ́dẹ̀ rẹ kò ní sọ fẹ́ẹ́ ah. nìkan elédìwọ̀ ní jọ́ dọ́dẹ̀ rẹ kìmí òjú bá ń lọ bá ń pe fádọ́là bá ń bá sọ̀rọ̀ eh, iṣẹ́ tí mo fẹ́ kọ́ bá ń ṣe. ọ̀dà kára ó lè máa hmm. jíṣẹ́ eh, eh, yín ju ibi tẹ́ ẹ̀ràn mi lọ. ó ti tán ó ti tán ó ṣeun mo dúpẹ́ o. àǹtí mi èmi ti fẹ́ máa lọ lágbára ọlọ́run ọba àní rírú eléyìí mọ́ o ah, ọlọ́run oníṣẹ́ rí wa lẹ́rù olè o. àní rírú ah, ẹ̀ mọ́ o àní rírú ẹ̀ mọ́ o torí gbogbo eléyìí tó ṣẹlẹ̀ tẹ̀ wá tó bú sẹ́mi wọ́n ló lè wá ajá yín. ẹ gbẹ́nu yín dání nínú kí lẹ́ẹ̀ ní rí mọ́ ẹ̀yin ò lè burúkú ò lè dìran yìí àṣẹ nírọ̀ yín ò lè lẹ́ ń jà àṣẹ ní ibi ni yín ah! <laughs> àbúrò tí yín wá síbí ó wá kó àwa ní ẹrù ó wá ja àwa lólè tó ṣe wá dùn mí dùn bẹ́ẹ̀ ni pé ó wá mú di ìbọn ó fi ń ti èmi láyà èmi ó fi ìdí ìbọn ti èmi láyà ah ajójú mọ́mọ́ ni ajé ọ̀sán gan la wà ọlọ́run máa ba ojú ẹ̀jẹ̀ máa bójú àbúrò yín jẹ ẹ wá lọ sọ fún o gbogbo ohun tó wá kó ń bí wọ́n gbé ẹrú wa kókó pẹ́ dáwọ́ àìjẹ́ bẹ́ẹ̀ ah! ẹjọ́ máa kan àbùkù alákànpàgbọ́ ni bẹ́ẹ̀ ni mo sọ fún yín. ẹ wo bí àná mi ẹ mọ̀ bínú sí gbogbo ohun tó ṣẹlẹ̀ ṣe tàbúrò yín wọ́n kàn ń torí èmi wá síbí mo gbọ́ pé nǹkan ṣẹlẹ̀ ni wọ́n sì sọ pé àrínájà ló wá kẹ́rù yín lé òun ni mo ṣe wá síbí ẹ mọ̀ bínú. lákọ̀ọ́kọ́ àbúrò àna mi lẹ jẹ́ wọn ò wá mọ̀gbà tẹ́ jọ ń gbé papọ̀ ń bí ọlọ́wọ́n mọ̀ járí bí o ẹni ẹlẹ́sẹ̀ bọ́ wá kí mọ̀mọ́ rẹ̀ lánàá ni ká wá sọ pé wọ́n wá ṣe àrìnfẹsẹ̀ sí i wọ́n wá fìbọn tì yín lórí ẹ wá ní tó bá jójúmọ́ mọ́ ni ẹ̀yin àtàrí lọ́jà ẹ jọ bára yín fa nǹkan. máa bójú ẹ̀jẹ̀ gidi. gidi. wọ́n jíṣẹ́ fún wọ́n jíṣẹ́ farijọ́jà tí ó wàá dọ̀bálẹ̀ wájú yín báyìí tìbọn tìbọn lọ́sàn-án gangan ni n bá kò bí. wọ́n arákùnrin gbọ́ ohun tí mo fẹ́ sọ. bí n bá mọ̀ kó lè bẹ̀rẹ̀ yín ìwà fún ọlọ́mọ wá gbọ́ mi mo fún ẹ láàrin ẹ̀mí sí ọ̀la gbogbo ẹrù pátá tí ayé lọ́jà kó nínú ilé yìí ni kò dá padà fún mi. bí bẹ́ẹ̀ kọ́ ìgbọ́mọ mi lọ́wọ́ rẹ̀ ìwà kéde fún gbogbo aráàlú wípé o lè ń bẹ̀rù yín. ẹ dákun ṣé ìbọn tó mú dání ló jọ mí ni àbárínájà jọ mí èmi kàn mo wá jalè àrínájà ló wá jalè àbúrò mi ni lóòótọ́ àmọ́ mo ní kí n wá bẹ̀yìn gẹ́gẹ́ bí àna mi ni ẹ mọ̀ bínú ẹ dákun ó dáa bó ti dá yín lójú parínájà ló kó ẹrù fúnra ara rẹ̀ ni ó kẹrù ọ̀ padà àyà ẹ wò ẹ wò àánú mi ẹ má bínú ẹ dákun ẹ má bínú ẹ má. mami ma. ha ha ha ha. sori nǹkan tí mo mo sọ tó dárí jàpá fẹ́ tó sì tó yẹ kó sòsì dé irú bí tó yẹ kó sòsì. Ah! Ah! mama mama. Hehe <laughs> bọ́ ìyọ bó o ti arẹwà tó nínú ìlú gbogbo rádaràda kárínájà ń ṣe kí nínú ìlú arínájà ò bá rádaràda rẹ̀ dọ́dọ̀ rẹ̀. àbẹ́ <laughs> máa gbọ́ rẹ̀ mi arínájà yóò bá rádaràda rẹ̀ dọ́dọ̀ tèmi nígbà tí ò ní fẹ́ sórí ìbú sóòmọ̀ mi ni hmm. èmi ọmọ baálẹ̀ ẹni bá dàn wàá dọ̀tán hmm. sórí bó bá dẹnu fẹ́ kọ mí kò lè dalẹ̀ tó bá gbìyànjú rẹ̀ wò pé ó fi pa bá òun lò hmm. yóò gan mórè mi ni òbíire jẹ́ mo lọ. Ah, ah, ah, ó pọ̀ ó pọ̀ ìmọ̀ ìyàfẹ́ yẹ̀wò olórí ibú ó pọ̀ níwọ̀ níwọ̀ àyà máa kú ọ jẹ́ wá sọ fún ọ sórí arínájà nìkan kọ́ ni ó yẹ bẹ̀ wò lẹ́yìn arínájà yé wọn dàbẹ̀ rú. èmi kan bá ààyè èmi kan dòkòrú. ẹ wọ ẹgbẹ́nu ẹgbẹ́nu sọ. ẹ ẹ fi ilẹ̀ fi ilẹ̀ àìnara ẹwà ẹ̀rípa rẹ̀ wà ní. <laughs> wo la ojú ẹ bí gbòǹgbò gi. ẹ wo mi ọmọ balẹ̀ èmi ni pé tí n bá fi pọ́ bọ́ọ̀lù pọ̀ n ó gan mórí rẹ mo nífẹ̀ẹ́ ọ̀rọ̀ tó sọ. tí n bá ti gan mórí rẹ àjọ gan pọ̀ náà ló yẹ bẹ̀ wò. ẹjọ lẹ pọ̀. mọ́tò bá rọ ẹyẹ kò kì í ké. bẹ́ẹ̀ni. ẹyẹ kẹyẹ má ké mọ́ ẹyẹ arínájà gbòde ẹ fọ́n. ẹ ẹ ẹ mọ̀ kú àrínájà ẹ̀gbọ́n mi. n ò lè tàn jẹ o ọkùnrin ni ọ o kò síbi tó dé tẹ́rù ò ní bàwọ̀ o kò sílẹ̀ tó mi tí ò ní mi o gbogbo àwọn èèyàn ti gbọ́rọ̀ rẹ̀ orúkọ rẹ̀ sì ti kálẹ̀ káàkiri hmm. mọ̀ ṣe lọ ó tẹ̀mí lọ́rùn níwọ̀n ọgbà tó o bá ti kó yàn mí kéré mọ̀ ṣeun tó o bá ṣe lọ. àmọ́ ẹ ṣiṣẹ́ kan lánàá ó kù díẹ̀ káàtó. ẹ èèwọ̀ egbò ò ní ṣíléyà kálù bàbá kò sọ́nà bẹ́ẹ̀ ni wọ́n sọ kábọ̀ nítorí wọn ò ní ṣíléyà àà gbogbo iṣẹ́ tí n bá ṣe láyé ìyá ṣe jèrè ni. àrínájà o kì í ṣe é gún bó o bá ṣíléyà wọn lù ọ. èmi. alọ́dọ̀ àná mi lẹ ti lọ jalè. àná yín. ọdọ àná mi ni. ẹ̀gbọ́n mi ṣe é lánàá ni mo lànà o àyìn mi mo níyàwó. Ah, ṣé gbogbo èèyàn tó bá wá níyàwó ní ńlá náà ni. bíi ti bò ó. Ah, ah, ẹlòmíì àna rẹ̀ ó ti kú yóò sì mọ fẹ́ yàwó lọ. àna mi ò kú àna mi ò kú ó sì dáná mi mọ̀ torọ́ náà òfìdí ìbọn òfìtì láyà òfìtì ń dì. gbogbo ẹrù tẹ kó mẹ́ẹ̀ dà padà torí wọn ò gbọmọ lọ́wọ́ mi wọ́n ti mọ̀ pàbúrò mi ló jẹ́ wọ́n sì mọ̀ kó wò ló wá jalè tọ́ bá sì gbàyàwó lọ́wọ́ mi ojú tì mí nù n ò sì fẹ́ kán gbọmọ lọ́wọ́ mi wọ́n mọ̀ ká fún mi ni. dákì ìwọ fúnra rẹ ó sì máa dùn ẹ kí n ṣe kí ni nlé mi arínájà òkùnkùn mẹ́kí ọmọ ajímu tábà oògùn. èmi tí mo kọ́lé òtútù tí mo tún kọ́tọ̀ yín èmi gángan lé òde èmi oògùn sọ̀rọ̀. arínájà fi àsìkò òtútù kọ́ la wa tó ń kọ́lé òtútù tó ń kọ́tọ̀ rírin méjèèjì ni wọ́n wò ó àní kò farabalẹ̀ ẹrù tẹ ni mo ní kẹ́ ẹ dá mo ní wọn ò ní dá padà. ó dá padà. mo ò dá padà. ẹ̀gbọ́n mi nígbà tí mò ń kólé alára àjọ ń jẹ́ ni o ìgbà tí mo bù ṣe gàdá tí mo bù ṣe gẹ̀dẹ̀ tí mo dọ́dọ̀ àjèrò gbogbo ohun tá a kó bọ̀ ń bẹ̀ àjọ ń pin ní dọ́gbadọ́gba ni o. ipa tá a pọ́ mọ́ gbèrè àgbọ̀rọ̀ pọ́ mọ́ àwo bẹ́ẹ̀. níwájú mi àná mi leléyìí à kaná mi rèé. nítorí àwọn àná yín wọ́n fi ilé pọ́n tí wọ́n sì fọ̀ dẹ̀dẹ̀ roka wọ́n ní burúkú owó. bá ń dà padà sọ́dọ̀. wọ́n lè dà padà eléyìí ajá ni kì í ṣakọ̀ àrínàlọ́rọ́ alẹ́tùjọ́ òrùn ọkùnrin gbẹ̀gbẹ̀rẹ̀ tí gbẹ́nu gbẹ́sọ́rọ́ àjọ̀lẹ́ èèyàn tí gbẹ́nu gbẹ́jalè nígboro ó ṣà. ẹ kárí ẹ̀yọ́mọdé wọ̀nyí ẹ ní ṣubú lójú ọ̀run ẹ sì ní ṣubú lójú ayé ẹ kárí ẹ kárí ẹ kárí. ṣé ẹ ti ṣòṣì tán ṣé ẹ ti ṣòṣì tán torí mi mọ́tẹ́ ẹ̀ sọ tẹ́ ẹ fi bó ti káàkiri báyìí ọ̀rọ̀ lèmi àtàbúrò òbí sọ tẹ́ ẹ bẹ̀rẹ̀ sí ní yìnbọn sókè tí àti sọ sí tán kí ni tún mi lẹ́yìn. ẹ̀gbọ́n mi wọn ò ṣe yìnbọn torí tèmi ni wọ́n ṣe ń yìnbọn. torí tèmi ni ah, ẹ ti tá sí àgẹ̀rẹ̀ ah, ojoojúmọ́ ni mò ń jẹun nígbà ọṣọ́ àárọ̀ kùtù àyèmí àti àwọn ìyá mi ọ̀ṣà ni mo fi àlàjọ jẹun pọ̀ a ò gbọ́dọ̀ wá pa kóróbójú òkun káwọn má rẹ ni tí ó tọrùn bọ̀ ẹ̀gbọ́n mi ẹ tẹrùn bọ eléyìí náà ẹ tọrùn bọ pé. bẹ́ẹ̀ bá ṣubú lójú oorun tẹ́ ẹ ṣubú lójú ayé ẹ ṣubú wájú tèmi kóró rí yín ti burú àkọsórí orí burúkú tẹ̀ ká òun kò ní dáa fún yín pẹ̀lú ẹ̀ níwájú tèmi àbẹ́ jáwèrè ni àbórí yín dàrú ni ẹrù tẹ ẹ lọ jí kó nílé àná mi ni mo ní pé kẹ ẹ kó kẹ ẹ dá padà tẹ ẹ bá dá padà àkàsórí èsì tẹ ń kéhun inú túbú lẹ ti lò ó ọgbà ẹ̀wọ̀n lẹ kù sí ẹ̀yin olórí burúkú dédé yìí láàrin èmi àti arílọ́jà ilé ọ̀rìnrin àti ilé òtútù tó fẹ́ kọ́ mọ́ ọkọ kí n mọ̀ wò mọ́ ọkọ kí n mọ̀ wò ó rí ìrànwọ́. tí wọ́n bá tẹ́ ẹ̀ bá gbé bẹ́ẹ̀ má gbé bẹ́ẹ̀ ọwọ́ rẹ̀ yá àbí sẹ́ni pé lórí burúkú ni orí yín ti burú èmi ni èmi ni mò ń fún yín lóúnjẹ nínú yín fi ń dùn láyọ̀ yín kù mo sì sọ pé ẹyọ kan ṣoṣo yìí kó lórí burúkú yìí kó filẹ̀ fún mi ẹ sì bẹ̀rẹ̀ sí ní ṣòṣì ẹrù tẹ ẹ kó ń lé àná mi ẹ kó ẹja padà àìmọye adúrú ilé tẹ ẹ ti lọ jalè tẹ ẹ ti kó kàn ṣéyìn wá pọ̀ jù ẹ wá díwájú mi ẹ bẹ̀rẹ̀ sí ní sori burúkú ẹ ṣòṣì ẹ ń kakọ̀ sórí iwájú mi àbáyé yín fẹ́ bàjẹ́ ni àbí kò fẹ́ dá fẹ́ni tó kó yín jọ ni tó o bá dà padà ó kàn dínú yọ èmi ni mo sọ fún ọ ó kàn bá bà dínú yọ láàrin èmi àti ẹ ohun tá a jọ sìn tí lè fi gbóná gbogbo ayé ni ó gbèmí mo fẹ́ olórí burúkú kan lálá kò ní dáa fún ẹ. Ah, àdínkù ètò ni gbogbo ara oró ni ẹjẹ àdáná ọjà ká dáná ọjà. ẹ kí la wà dúró ah! ṣe. ẹ já lọ. ẹ mọ lọ ẹ mọ lọ ẹ padà. ìtì ọ̀gẹ̀dẹ̀ lọ̀rọ̀ ẹ̀gbọ́n mi kò tóhun tá a lọ àdá bẹ́ẹ̀. ẹ̀gbọ́n mi ni ọmọ bàbá kì í bá ọmọ ìyá kì í sí ìyára inú ní bẹ̀gbọ́n mi ẹni abánà lára ta àmọ́ bó ti lọ àyànjú ẹ. àrínájà bàbá ti ní ká filẹ̀ bàbá ní kẹ́ ẹ sọ pé ó ti lọ. Ah! Eh, ẹ sọ pé ti lọ. àrínájà bí ọrùn. mama mama ṣé yàrá ìnájà wà ní ìyá ọ̀lẹ. ẹ wo sẹ́ni pé olórí burúkú ni sẹ́ni pé ayé yín ti bàjẹ́ ẹ rí i pé wọ́n ó padà fẹ̀yìn yẹn tàgbà yẹ̀yìn àtọmọ yín. kí ló dé. wọ́n sọ yín sápá ọ̀tún wọ́n sọ ọmọ yín sápá òsì. ìbọn kan ṣo ni ó pa ẹ̀yin méjèèjì. ẹ̀yin oló ẹ̀tún ní ọlọ́mọ jẹ. kí ló ṣẹlẹ̀ bàbá ọkọ mi kí ni mo ṣe fún yín. bí bá tún sọ̀rọ̀ bí tẹ bá tún lọ́lọ́mọ jẹ wọ́n ti gé ìbọn yìí lójú àbọ̀ lórí burúkú ni yín. Ah, ah. olórí burúkú ọmọ yín arínájà tó bá tiẹ̀ ń jalè káàkiri tá à ń sọ fún tí ò fẹ́ gbọ́ tó yẹ kó bá lọ́dọ̀ àná tèmi ó lọ àná mi ó lọ jí gbogbo ẹrù àná mi mo sì sọ fún pàná mi ló jẹ́rù rẹ̀ má borúkọ mi jẹ́ mọ́jẹ́ kán gba ìyàwó lọ́wọ́ mi alọ́jà ọ̀dà wò ó ní tó bá wù mí kí n lọ ṣe ó ní tí bá fẹ́ ṣe kí n ṣe alọ́jà lérú ikú sí mi ó ń lérí ikú sí mi ẹ fojú sunkún ẹ. ọlọ́run ní jẹ́ fojú sunkún ọmọ yìí ẹ fojú sunkún ọmọ ọlọ́run ní jẹ́ fojú sunkún. ṣàánú mi ṣàánú gbogbo ẹ pátá báyìí ló máa dá padà. ó dá padà o kò dá padà o mo fún yín ní èèní kílẹ̀ ní ìtòsùn sáàárọ̀ ọ̀la tí mi ò bá rí gbogbo nǹkan tí a rí náà jàgbé wọ́n dáná sun yín wọ́n sì gbọmọ yín lórí yín mi mo sọ bẹ́ẹ̀. ẹ pa mí. Ah, ẹ mú pa mí ẹ mú pa mí bàbá ọkọ mi ìwọ lọ́wọ́ àkàn o àkàn kí n mo ṣe fún ẹ tó fẹ́ pa mí báyìí ẹ ìwọ iná ní lọ́nà oko ìwọ iná ní lọ́nà odò kí ni mo wá fẹ́ ṣe báyìí ìwọ iná náà ń pẹ́ àrínájà àbí àrínájà ṣàánú mi má pa mí àkàn má pa mí àkàn má pa mí àmì lè rí gbòòrò àkàn ewu iná jàjọ ogun àbí kí tiẹ̀ náà ń porúkọ èyí kan àrínájà àrínájà ẹ ṣàánú mi ẹ má pa mí baálé mi ẹ wò mo mọ̀ lọ́rọ̀ gidi tí mo fẹ́ bá yín sùn èmi ò fẹ́ mọ́ lọ́dọ̀ baálẹ̀ mọ́ o ẹ̀yin náà wò ní ìsìn bí adínájà bá kúrò nílé baálẹ̀ ṣe mọ̀ pé ilé wa ni ó tó forí lé ẹ̀yin náà mọ̀ pé ìyìnlẹ̀ kángun sí baálẹ̀ tádínájà bá wa wálé wa ẹ dákun bò wá ni ó ṣe di lára yín. ẹ ẹ ẹ aya mi. baálé mi. Ah, ah ṣé nítorí ọ̀rọ̀ àrínájà tí ń dà lóró tí ń ṣe pálapàla káàkiri ṣé nítorí ẹ̀ ló ṣe pè mí pé ọ̀rọ̀ kan wà tó fẹ́ bá mi sọ ṣé tó fẹ́ bá mi sọ náà nù àyà mi fọkàn rẹ balẹ̀ bẹ́ẹ̀ ni àṣẹ bó mọ̀ mí ọmọ kọ́tọ̀ fẹ́ ọmọ mi dáadáa wò ó ṣe ń sòótọ́ fọ kò sí ń darí nájà ó ṣe lọ́dọ̀ tiwa o gbogbo pálapàla tí ń ṣe káàkiri kò tó bẹ́ẹ̀ kó dé ọ̀dọ̀ tiwa ebi mo sọ bẹ́ẹ̀ ọkùnrin mẹ́ta ni mí kódà ọkùnrin mẹ́ta àtààbọ̀ ààbọ̀ tó wà lórí ẹ̀ kò sí tí ó ṣẹlẹ̀ o fọkàn rẹ balẹ̀ jàre. baálé mi mẹ́wàá lè ṣẹlẹ̀ kódà mẹ́ẹ̀ẹ́dógún lè ṣẹlẹ̀ ibẹ̀ yìí náà mọ irú èèyàn tàrí náà jàjẹ́ wọ́n ló ti ṣèbálòpọ̀ fọmọ baálẹ̀ ẹ dákun tó bá kù ń bẹ sẹ́ẹ̀mọ̀ pé àwọn ọmọ wa lọ́kàn ni sẹ́yìn ti gbàgbé pé atakóró wọnú àdó kan kò lè kọ́mọ rẹ̀ wọbẹ̀ ní baálé mi ẹ̀rù ń bè mí ọ̀rọ̀ rẹ ti wá ń yé mi dáadáa báyìí o ó sì ti ń wọ̀ mí létí ẹ òun pe àkíyèsí mi sí pálapàla ti arídọ́jà tó bá ọmọ balẹ̀ ṣe. bẹ́ẹ̀ ni o. ọ̀dà sórí fún tó sọ yìí n ò ní da ọ̀rọ̀ rẹ nù èmi ló wàá mọ tí ń ṣe sórí gbogbo àwọn ọmọ mi pátá ń rí wípé mo kó gbogbo wọn kúrò níbi tá a wà yìí ń kó wọn lọ sí àárín ìlú lọ́hùn kó máa bá mi tọ́jú wọn èmi náà sì máa lọ yọjú sí wọn lẹ́ẹ̀kọ̀ọ̀kan àmọ́ fọkàn rẹ balẹ̀ Ah, baálé mi ọkàn mi ọba lẹ o bẹ́ẹ̀ bá wá kọ́ ọmọ lọ e, èmi wá ń kọ́ lẹ́yìn náà sì mọ̀ pé òun ò lè ṣe dáadáa ìṣekúṣe ní òṣòlúwa rẹ̀ ẹ̀yìn sì nílẹ̀ ẹ̀yìn lẹ̀ ìgbélé yìí ah, baálé mi èmi ò lára àyá o. ọ̀rọ̀ ẹ yé mi àmọ́ jẹ́ kí n sọ kankan fún ọ lónìí ohun tó mọ̀ nípa mi ń jẹ́ kó yé ọ sí orí ọ̀rọ̀ tiẹ̀ lọ́dọ̀ àrínájà ó ti di àwòmọ́jú tí adìyẹ ń wo àgbàdo onúgò kò sí ní tí ó fi ọ ṣe èmi náà jẹ́wọ́ ara mi fún un àmọ́ àmọ́ ní sùúrù o nínú àpárá ìlòótọ́ ọ̀rọ̀ tí máa ń jáde o ṣé ìṣe pé pálapàla tarínájà ń bá àwọn èèyàn ṣe tí wọ́n tún ń ròyìn rẹ̀ wípé ìkọ̀kùkọ̀ ní máa kàn ń gbàùgbàù ṣé ìṣe pé nǹkan yìí ló ti ń dún lóko àyà ẹ tó fi rò wípé bí arínájà bá kàn ẹ́ yóò ṣe dáadáa ju bí mo ṣe ń ṣe lọ. àbálẹ̀ mi ẹ mọ́ máa kó bá mi èmi ọmọ àrò bá wọn ẹ̀yin náà mọ̀ pé mo máa ké ni èmi ò rò bá wọn o ẹ̀rù tó ń bà mí ni. balẹ̀ mi sọ ara rẹ o ẹ̀rù ń bà mí ni sọ ara rẹ o ẹ̀rù ń bà mí ni ẹ̀rù ń bà mí ni kò sí wàhálà ṣebí pàtàkì ń tó torí ẹ̀ pàtàkì inú wọn. kò sí wàhálà. balẹ̀ mi ifádọ́là ọkọ mi ọmọ oníyàwó mi bí balẹ̀ mi. Hmm jẹ́ jẹ́ mọ̀ pé gbogbo ohun téèyàn àti ìyálóde ń sọ látòrọ̀ gbogbo rẹ̀ mò ń gbọ́ bí ìyálóde ti mú òkè tẹ́yìn náà ń mú nsàlẹ̀ bó ti ń mú nsàlẹ̀ tẹ́yìn náà ń bá a mú olókè gbogbo ẹ̀ ni mò ń gbọ́ baálé mi ńgbà tí wọ́n wá àyàn títí nínú gbogbo òlú yìí tí wọn ọ̀rẹ́ ni máa lọ kojú arínájà ó ṣe wá jẹ́yìn ó ṣe wá jẹ́yìn ẹ má mà jẹ́ kójú kòkòrò owó kó pa yín baálé mi. wàhálà èmi fàdọ̀là àwo ńlá mo báyé jẹ mo báyé mu mo jẹ lórí ewé mo jẹ lórí ìmọ̀ ah, ọmọbìnrin ọ̀rọ̀ méjì o kẹ́ni máa kà fún ọ <laughs> kò lè yí ẹ ṣó rí àwọn tó wá bá mi lẹ́nìí wípé ah, ẹ̀mí ló kàn tí wọ́n yé wọn torí pé ọ̀rọ̀ tí wọ́n pè mí sí mi ò ní dá sí àmọ́ lọ́wọ́ yìí nílùú yìí wọ́n ti gbé mi lókun láti gbà wọ́n lẹ́rù abá mi. torí àwọn ṣe gbé wa fún yín èmi sá ń sọ fún yín bá ti máa wí fún yín tẹ́ máa lẹ́fùrù kọ́kọ́ tẹ́ máa lẹ́fùrù kọ́kọ́ ẹ sá sọ́ra yín ìṣetán àti ṣopó ìṣetán àti ṣopó kẹ́ ẹ sọ́ra yín. Hmm. ikú òde padà lójú ràn hmm. ẹni méjà mọ̀ sára hmm. màá wọnú ẹ̀ màá súnmọ́tọ́ tó oògùn tó oògùn tagbéra ah! oògùn ó kúrò ń bẹ́ẹ̀ ọ̀rọ̀ ló ń sọ. ẹni ah! ẹni ah! ò sọ ìfọdọ̀là ìfọ̀ ńlá ìfọdọ̀jọ̀kú eh! ọ̀ eh! mo jẹ́ mi ọ̀tún eh! ó jẹ́ mi ìhò tẹ̀mí àyèwádà mo jẹ́ òsì ó jẹ́ mi ìhò tẹ̀mí mi ò ráyè mo rí ẹlọ́yà ọ tó bẹ́ẹ̀ ẹ àti sáré ikọ̀ paadu. ọjọ́ kan yóò ṣe gbá létí òun kàtàrí gbogbo ṣe ta láyà àtìlẹ̀jàwé àtòkèwégbò ajígiri tó fọjọ́ rẹ̀ arìngiri tó fọ̀rọ̀ múlẹ̀ orúkọ tá à ń pè ìyá mi ọlọ́kọ jẹ ẹni ọjọ́ pọ́jọ́ tọrọ bá ti rú mi lójú ẹni kí n pè yí pé ẹ jẹ mi torí ìsọ̀bọ̀ òun ni má dùn wàdà ń paṣọ tiẹ̀ ah! ngbà ayé o ayé mẹ́ta o oògùn ogun mi lọ wọn ò gbọdọ̀ kú báyìí lórí ìwé nítorí ayé mẹ́ta èdè ni wọ́n forí ẹwà lẹ́gbẹ̀ẹ́ ọjọ́ mi wọ́n mú ẹ̀wọ́n lókun olórí ìkọ́tọ̀ ó sálẹ̀ odò lọ́ọ́ fi ṣàwọ̀ adébẹ̀tì òbẹ̀ jáwọ́ gbọ́ ọ̀gá mi gbọ́wọ́ àwọn olókun yé àwọn kò ní pọ̀ mẹ́tù lọ́ọ̀nù lókun dọ̀ èèwọ̀ èèwọ̀ èèwọ̀ aláṣẹ búnubú ibúnubú mọ òyà náà aláṣẹ kàlàmàgbà kàlàmàgbò yáàrùn báyìí ẹ bá kú adìẹran jẹ adìẹbúlápá mi èyí tí ń sọmọ kan ọ̀pùsá ó làbí tẹ́yìn ò bá mọ́ mi ẹnìkan kì í bọ́ mi ṣọ̀tá ẹni bá bá mi ṣọ̀tá kú pín nítorí àwọn orúkọ wọn dàgbà òdò òkú ni wọ́n rán ni wọ́n rán òdò òkú bàbá wọn yàn kú ìyá wọn yàn kú. ó tẹ́ tó fẹ́ pàyà kú kọ́jà ìdìbò ikú gbọ́ndé ọkọ̀ bí àti kẹ́kẹ́ ilẹ̀ ilẹ̀ ilẹ̀ niwọ iwọ ilẹ̀ náà ni ó gbé mi. mo balẹ̀ jẹ mo balẹ̀ mu. iwọ. mo balẹ̀ jẹ mo balẹ̀ mu. o tọ́. èmi ò. ilẹ̀ ilẹ̀ ikú tẹ lórí ẹmẹ ah! ẹmẹja ikú papá ó pàrókò ó pò gbùrùgbùrù abìgbó sẹgbẹsẹgẹ èsì gbóná léwé ó tutù gbóná léwé ní adé fún àyìnrín nítorí ah! ọkẹyìn wọn léjeléje ilẹ̀ ilẹ̀ ní kítíkítí ti ń yí ah! ilẹ̀ ilẹ̀ apá tẹsẹ̀ lẹ ń wọgbà apá tẹsẹ̀ lẹ ń wọgbà ilẹ̀ ọbalẹ mu ọbalẹ mu bí wọlé pẹ̀lú níbo ilẹ̀ gbàlẹ ilẹ̀ ilẹ̀ ilẹ̀. mo tún gómìnà yìí já o ìwọ pápá ìwọ ọ̀nà <laughs> níwọ níwọ òkè ni ó wò lù ọ ọmọ ògbóni ìwọ yìí adínájà fún màá ti burú jù jẹ mo tún ti palẹ̀ yìí ẹ ah! wo mo fẹ́ wá oúnjẹ. Ah! olóyè ọ̀tún kí ló ló dé kí ló ṣẹlẹ̀. baba wàhálà ti wà kí ló dé. wàhálà ti wà ah, ah. ifádọ́là tí ẹ ní kí ó lọ sí ọ̀dọ̀ arínájà. ó ti ó ti ó ti jàjà ṣẹ́gun. arínájà ah, ti pa arínájà ti pa ifádọ́là. àwa la kó bá ó sì lóhùn ọlọ olóhùn ọlọ olóhùn ọlọ kí n tó tó pé ìyálóde kọ́ lọ ọmọ bá ń bá sọ̀rọ̀ mm-hmm. ṣé wà lọ́wọ́ àdé báyìí sáwọn èèyàn ròyìn mọ́ bínú báyìí. kò mọ síbẹ̀ pàápàá eh. kò mọ síbẹ̀ àwọn tí ó ṣojú ńgbà tí gbogbo ọ̀rọ̀ yẹn ṣẹlẹ̀ eh, eh wọ́n ní arínájà sọ pé òun fẹsẹ̀ ara òun ìbò láàrin ìlú wọ́n ní bẹ̀rẹ̀ látòrí baálẹ̀ wa tí ń sin ọkọ̀ ìlú. ṣé baálẹ̀ tèmi. bẹ́ẹ̀ ni àti gbogbo ìlú àti àwọn olóyè wọ́n ní gbogbo apáta lọ́wọ́ kò lẹ́rù ẹsẹ̀ rí ẹ má jẹ́ ntọ́ mi nítorí pé ẹran mi ń ṣe èsì gbọ́dọ̀ má wàá jíṣẹ́ ẹ kú àjọkú àwẹwà àjọgbà náà ni. Mm, mm, mm. àwọn bí má ti kúrò ní wá sóko. lọ síbò. ẹ̀yin ọkọ mi ẹ dákun ẹ jẹun. ẹ wà wà olóyè ọ̀tún máa gbọ́ o mm. ìsàkọ̀tún mm. ìsàkóso mm. ìsàkóso àlókù mbẹ́ o wà gbọ́n tí mo fẹ́ sọ gbọ́n tí mo fẹ́ sọ ah, mo fi mi lẹ̀ báyìí. mi ì fi yín lẹ̀. ti máa ń lọ ọlọ́yẹ bíbélé oje. lóhùn. Alao inú ilé la ti ń bọ̀ ní ìsìn kódà àbúrò ẹ̀ la pàdé lójú ọ̀nà òun ló jẹ́ ká mọ̀ pé ẹ̀ǹkulé ló wà. Alao ṣé bí wọ́n ni mò ń bá wí. èmi èmi Alao ọmọ bólúdì òkú títà bá bẹ ò gbọ́dọ̀ gbégi èmi Alao tí mò ń gẹṣin lọ káyọ̀ mọ́lé lèèyàn kan wá gun kẹ́tẹ́kẹ́tẹ́ wá bá mi mọ́lé odidi èmi ládùúgbò àwọn tí mo ti sọ fún lùi tí mo ti fi yan gàn tọmọdé ti gbọ́ tágbà ti gbọ́ pé mi mo fẹ́ fẹ́ ọmọ balẹ̀ ṣé mi yẹn lọ́wọ́ yẹ kárí lọ́jà lọ kìyàwó mi mọ́lẹ̀ kó bá alájọṣepọ̀ ah. tó bá tiẹ̀ wá jẹ́ bẹ́ẹ̀ náà ni ìyẹn ò tó ronú tó bá ronú títí títí tó bá para ẹ àìmọye igba obìnrin tó máa kọjá lórí sáré rẹ kódà obìnrin mi ó máa rí sáré ẹ báyìí ojú ibẹ̀ gangan ni ó tọ̀ sí kò wá tó ronú àlàó aláwo aláwo aláwo àìrú eléyìí rí a fi ń dẹ́rù bọ́ lọ́rọ̀ ni o àwa nìkan la mọ̀ pé arínájà ó fi tipátipá báyàwó ẹ̀ lájọṣepọ̀ àwọn ìyàwó wa tá à ń fẹ́ sílé náà gbogbo wọn là ń bá wọn lé àwọn bílẹ̀ tó bá bá jábàálé wọn akọ̀tẹ̀ máa gbé wọn sílé lásán ni. à òun wíru tá ń bá ẹ sọ̀rọ̀ ọ̀rọ̀ pé wọ́n jábàálé ó mojú tí àti ẹ̀gbin tí ó mọ gùn lébi bí n bá lọ àwọn èèyàn máa gun ẹ onu o ah. àlàó lílọ ohun o ẹ àlàó tá a rí nígbà tí báyàwó ẹ lájọ ti bọ ṣó mojú tí tó wá bẹ́ẹ̀ ni ah. èmi. àlàó ọ̀rẹ́ mi bóyá tó bá pojú tí yẹn pọ̀ àbí ìrònú ìfẹ́ pọ̀ mi ò bá dá lábàá bóyá kò tiẹ̀ fèlú lẹ̀ fúgbà díẹ̀ tó bá ti wá ṣe díẹ̀ kó o padà wá sílùú àbí. ọ̀rọ̀ burúkú kéde ó fìlú lẹ̀ fúngbà díẹ̀ ní ìlú bàbá mi níbi tó forí mi sọlẹ̀ sí hmm. ah, ọ̀rọ̀ burúkú ló sọ òun tó wá rí o láàrin èmi àtàrí náà jà ìjà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o àjọ ah. kẹsẹ̀ bọ́ sòkòtò kan náà kọkùnrin tàtọ̀ rìn kóbìnrin tàtọ̀ rìn àwọn àwọn ẹni tí ó lóbi lẹ́yìn ẹ̀sẹ̀ jù àwọn lọ bẹ́ẹ̀ ni mo sọ fún ọ. o lè ṣe bẹ́ẹ̀ ẹ ẹ ah. ẹ da o mọ pé ní bá lórí sáré náà jà bí ẹni gbọ́jọ́ kú ẹ̀ má dán wo. ó dáa alátajábálá inú ara rẹ̀ ní lásì àlàó ń pọ̀fọ̀. ibo ni ń lọ. àlàó àrínájà jẹ ká tètè lọ bá ah. àlàó ń pọ̀fọ̀. èmi ò lọ o àlàó àrínájà ah, ó ti lọ àlàó òdìlé. wo aya mi bó bá wù ẹ́ kó gbọ́ tí mo sọ bó bá wù ẹ́ kó mọ̀ gbọ́ alẹ́ mi èmi mo gbọ́dọ̀ kúrò nínú ìlú yìí sẹ́ẹ̀ wò ṣé o fẹ́ gbọ́ tó bá ti di ìdájí láàárọ̀ ọ̀la gbogbo ẹrù wa pátá pátá kó rí wípé o kó gbogbo ẹ̀ jáde à ń lọ o àfi ìlú yìí lẹ̀ o jẹ́ ká lọ bá àwọn ọmọ wa níbi tí wọ́n wà kájọ máa ríra wọn sójú báyìí ṣó fẹ́ tó bá ṣe pé gàárì ńlá rí tá à mú bẹ̀ ó tẹ́ mi lọ́rùn o ó tẹ́ mi lọ́rùn o. ọ̀rẹ́ mi gbèsè dé gbèsè dé kí gbogbo abúlé lè àti sọ́ọ̀bù mi ẹ̀sà kúrò lẹ́dà ló ń jáde kì í ṣe tó bá wà láyé ní rojú ráyè pé ilé kan wà ń bẹ àbí ibi tóun ti ń tajà kan wà ń bẹ ni bẹ́ẹ̀ ni ẹ̀mí sì wà lára èèyàn mí èlò rojú láì rí gbogbo ẹ̀ ẹni tó bá ti kú ti kú náà ni ṣé ìwé ògbọ́n tó ṣẹlẹ̀ sí Ifádọ́là ni. ìgbọ́ tuntun ni o. sọ ọmọ wípé arínájà yìí ló pa Ifádọ́là. pẹ̀lú gbogbo oògùn tí Ifádọ́là ní tó tó lọ́mọkùnrin tó ní gbogbo tó lè fi ṣe ìṣọ́ sí ara rẹ̀ arínájà dẹ̀ mú bẹ́ẹ̀ wáyé ó sì pàdánù dákun tí arínájà bá wà lè parú èèyàn bẹ́ẹ̀ yẹn ká lè mi. wọ́n lè bá ní báwọ̀lẹ̀ mi èmi ò tí a máa fẹ́ náà sọ́jọ́ ẹ̀ka ẹ̀ ní ọmọdé ẹ̀rù ọmọdé ẹ̀rù arínájà ò lẹ́mú yín báwọ̀lẹ̀ mi ogun pọ̀ ogun rẹ̀ arínájà ò lẹ́mú yín èmi ò tí a máa gbé yín òní ìdáwọ́ ọ̀dẹ̀ wọn bẹ́ẹ̀. ó ti ń lọ tèfètèfè ó ti ń lọ ogun dà èmi ò ní gangan. ṣé ìdí mo sọ lọ́jọ́ sí iná èmi ń tọ́ ẹgẹ ni. mo dáhùn. oògùn bóun ni wo dákun aya mi ẹ ó mà ṣe o. báyọ̀ bẹ̀ lóògùn. oògùn bò ó. àtàrí lọ́jọ́ wa ti gbà róńdì mi. àárín ní gangan. ẹyin máa Ah, wo ẹ̀mí rẹ̀ fẹ́wú bẹ́ẹ̀ ni o gbọ́kànlé mi tí ì ní kankan èmi tó jẹ́ pé bó bá ti ń sọ̀rọ̀ àrínà jà báyìí inú ilé mi níbí ni mo ti máa ń pariwo bó bá ti ń sọ níta báyìí máa bẹ̀bẹ̀ ni. àmọ́ ọmọ tó ṣẹlẹ̀ sórí torí mo rí wípé gbogbo bí mo ṣe ń sọ pé ká máa lọ yìí ó ń dùn ẹ́. dùn mí dùn mí. kò sí wàhálà ìwọ jókòó rẹ ni. àwọn òjòkó hmm? ọ̀rẹ́ mi ẹbí bàtí náà ló gùn yé mi yé mo fi ń mẹ́ta lágbó lé wọlé wá gbọ́ sí mi. àsọlọ mi olùṣọ́àgùtàn onítọ̀ jẹ ni ṣé ah. ni ogun gbó. muso muso muso. má lè lọ́wọ́ nínú gbàgbé. muso muso. muso muso. ẹ̀yin ará mi oh. ó ti tó gẹ́ẹ́ gbogbo ìwà burúkú tágínọ́jà ti ń wù nílùú yìí ó tó gẹ́ẹ́ bẹ́ẹ̀ tí gbogbo ìlú bá ti ń gbà tí baálé ti ń gbà táwọn olóyè pàápàá tó ti ń gbà fún arílọ́jà èmi là á fi dópin. gbogbo ìwà tárílọ́jà ti ń wù nínú ìlú yìí èmi là á fi dópin. àbí kí ni ká ti gbẹ́ àfẹ́sẹ́nú àlàwọ́ kí ló dé tárílọ́jà lọ mú tó ṣe báṣubàṣu. ó ti tó dé báyìí. ẹ wò mí wò ẹ wò mí wò yíyọ ẹkùn tí yíyọ kì í ṣe tójó o. bẹ́ẹ̀ni torí pé mi ò sọ̀rọ̀ látijọ́ ọjọ́ kì í ṣe pé torí pé mi ìdílà káyè. Ah. báwo ló di díẹ̀ mi lárínájò wá kí àfẹ́sọ́nà mi mọ́lẹ̀ tí ó yìí ń bá jiná tù. kí ló ń bọ̀ ọ́ ń bọ̀ ọ́ ṣẹ̀ṣẹ̀ pàṣẹtì ẹ wò mí wò ẹ wò mí wò ní gbàgede tá a dé yìí ẹni tó bá bò bò ó jẹun gbẹ́ngbẹ́ng hmm. kó mọ́ tẹ̀lé wa o. Hmm. torí tó fi mú ẹni sùúrù ẹni sùúrù ẹni fi mú tí àdìó ọ̀rẹ́ mi tẹsẹ̀ ń dùn fi sọ pé òun ó tẹ̀lé wa lọ bí tá a lọ yìí a jẹ́ pé kò sẹ́ni tí ò gbọ́dọ̀ mọ́ tẹ̀lé wa ẹjọ́ bá ti mọ̀ fún òun ò lè dúró kó yà máa lọlé orí máa bá kò ń bí ilé ìyá arínájà là ń lọ a sì lọ rèé pani àfikún ìyá arínájà pàrọ̀ kò sáré nájà pàrọ̀ sọ́kò wíwí àbí wíwí àmọ́ àmọ́ àmọ́ ah, ah. ẹ wo bí o ẹ̀rù wa ń ba ẹ̀mí o tá a bá tiẹ̀ wá lọ àwọn kéékèèké wọn ò ní lè bá wa lọ. ẹ wo gẹ́gẹ́ bí èmi obìnrin àwẹ̀lé mò ń fọwọ́ sọ̀yà fún yín pé kò sí nǹkan kan tí ó máa ṣẹlẹ̀. bẹ́ẹ̀ni a ní pé ọjà ò ṣe lọ ilé ò ṣe gbé. bẹ́ẹ̀ni tabasẹ tí wàá forí lórí táyé ti fún kulukun ẹjọ́ bó ló ní ìyàrá ìwé ìjà. ayé ló dà ẹ́ ní ọkọ̀ owó lọ́ọ̀kù owó lọ́ọ̀ṣẹ́ ayé ló dà ẹ́ ní ọkọ̀ ikú lọ́ọ̀kù owó lọ́ọ̀ṣẹ́ ayé ló ẹni òfò ikú náà kú òfò ló ṣe. ilé ìyarinlọ́jà náà la dé. ọ ní tá a bá débi iṣẹ́ ṣíṣe là á ṣe. aláwọ̀. Oh! akọmu ọya ẹ wọnú ilé lọ kẹ ẹ gbé olórí burúkú yà ní lọ́jà jáde. ẹgbẹ́ mẹ́ta ẹrù yìí. yàtọ̀ láàrin afẹ́fẹ́ àti ìjì afẹ́fẹ́ fẹ́ yẹ́ríyẹ́rí ìjì níjà tí káni nílé káni lọ́wọ́ káni láṣọ lọ èjò tó wọ tiẹ̀ sọ́run kó má ṣàfihàn nínú ìlú yìí náà ẹ fẹ́ wọlé gbé ìyá mi ìyá rínájà ìyá mi lọ́jọ́ rírí jẹ abíyamọ lọ́jọ́ rírí mu ọjọ́ tó kẹrẹ́ débi sùn ló pọ̀ <laughs> ẹ fẹ́ mọ̀ jẹ́ abájọ mi ni ẹ mọ̀ pé bàbá lókè ni bàbá lájọ tèmi ẹ̀bẹ́ o ẹ̀bẹ́ ṣá tí n bá dé gbogbo ìlú yọ mí tìtì. wọ́n máa tú bí iná wọ́n máa gbà bí ẹ̀tù wọ́n máa jà bí ìjì ooo arínájà o arínájà. ilẹ̀ ilé mi o wọ́n pàdé mi lọ́nà o. arínájà arínájà arínájà arínájà arínájà arínájà.